وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم الذي جعل المعاشرة الزوجية عبادة من العبادة الظاهرة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولو ọba Allah ọba tí ó ṣe ìgbépapọ̀ ọkọ àtìyàwó ní ẹ̀sìn tí a máa fi súnmọ́ ọlọ́run ọba wa ìyàwó ṣíṣe àti àwọn dáadáa tọkọ àtìyàwó máa ṣe ṣọ́ra wọn ọlọ́run pàṣẹ rẹ̀ ìtọ́lọ́run ti pàṣẹ ẹ̀sìn ni wọ́n máa ń pè é torí yàn gbà ládàá mẹ́ ọba tó wá pa ọ́ láṣẹ tó ní kí àwọn ọkọ ká máa ṣe dáadáa sáwọn ìyàwó wa wọ́n pa àwọn ìyàwó náà láṣẹ ọlọ́run ní káwọn náà ká máa ṣe dáadáa sáwọn ọkọ wọn ọba tí ó ṣe léyìn ọba náà lọba tí adúpẹ́ fún torí kálíbà fọkànbalẹ̀ láti lè ṣẹ̀sìn ọlọ́run àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́ gbogbo àwọn ará lè àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadì nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an tóró náà ní ìmọ̀nà tó jẹ́ pé yọ́ máa bẹ títí ayé fẹ́ni tó bá fẹ́ sọnù nínú ẹ̀sìn rẹ̀ àbí nínú sẹ̀mí rẹ̀ sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam òun náà ni ojú ọ̀nà ẹyọ kan tọ́tọ́ tẹ́yìn máa ń gbà dálì nínú àlìjẹ́nà tẹ́yìn máa ń gbà dínú àlìjẹ́nà gbogbo ojú ọ̀nà tó kù yàtọ̀ sí súnà nàbọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ojú ọ̀nà àparun òun náà wọ́n pè ní bídíà gbogbo tó wá ti pè ní bídíà pátá àti tó sọ yẹn di kèfèrí ibẹ̀ àti tó yọ̀yàn kó náà sùlámù tí ó ni ọlọ́mọsà sọ ètí wani ní n gbéyàwó ní ni hukuku azawjay hukuku azawjay àwọn àṣẹ tọ́lọ́wọ́n bá pa ọkọ àtìyàwó tó ní kí wọ́n máa tẹ̀lé nítorí pé àwọn ìwọ̀ yìí kìí sẹ́nìkan ló gbé kalẹ̀ ọlọ́run ló gbé kalẹ̀ alihayatu atiyawo ìgbésí ayé táàbà ní tara wa mọ̀mútẹ́lì ẹ̀tún ṣàkáwà wọ̀fítàn wọ̀mùsíbát wọ̀wẹ̀lát wọ̀fítàrák wọ̀tàlák léyìí tọ́pọ̀ jù òun náà ni pé kò rí bí ó sì yẹ kọ́ àrùn ọkọ̀ àti ìyàwó bá sì rí bó sì yẹ kọ́ rí dáadáa ò ní jáde mẹ́rin ló ṣe jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ lélẹ̀ ni fìtínà wà ń bẹ̀ wàhálà àdánwò ẹkún ọ̀yàn ké ọ̀yàn sunkún àsunú wọ́n kàn pé lọ́kọ̀ ìyàwó ni onámọ̀ pé òun èso ọkọ̀ nínú ilé ẹ̀ wọ́n pẹ̀lú mí níyàwó wọn ní ah ọmọ ọ̀rọ̀ kọfẹ́ àmọ́ òun mọ̀ pé ah àdánwò lòun fẹ́ ìta bẹ̀rẹ̀ ọmọ ọ̀bọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wọn ni pé ọlọ́mọṣẹ́ wọ́n sọ àwọn ìyàwó wa náà wọ́n ṣe wọ́n ládánwò fẹ́ ní kọ̀ọ̀kan wa náà ọlá agbára ọlọ́run bá wa èyí tí a ní sáláì mọ́ máa tẹnu mọ́ òun náà ni pé as-salafiyatu aqida tí wọ́n lè ń bẹ lójú ọ̀nà àwọn sàhábà ìtumọ̀ ẹni pé yọ́gbọ́ ọlọ́run kò ní ṣẹbọ as-salafiyatu ibada bil ikhlas wal mutaba'a tí ìbá bẹ lójú àwọn sàhábà yóò mọ̀ sí lọ́wọ́ bá òní fi bídí access as-salafiyatu akhlaq tí wọ́n bá pè yẹn ní ẹni tí ń rìn lójú àwọn sàhábà ìwà rẹ̀ ó dáa ìwà rẹ̀ ó dáa ẹni tí yẹn máa wá ṣe dáadáa sí jùlọ òun náà ni àwọn ará lè wà anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni khairukum khairukum li ahli en tó dáa jù láàrin ọ̀nà lọ en tó dáa jù sáwọn ara lé wa ana khairukum li ahli anabi lè mímọ̀ dáa jù sáwọn ara lé ni wà wà agbọ́dọ̀ kọ́ ọ̀rẹ̀ kéré nínú alimanhajj salafi ojú ọ̀nà àwọn sahaba torípé ẹni tí wọ́n fi ẹ̀sìn yẹn ránṣẹ́ wa gan-an ìgbà tí ó sọ̀rọ̀ ó ní bu'istu li tamami makarim al-akhlaq ó ní wọ́n gbé mi dìde fún yín kí lè wá fún yín lápèjúwe bá ṣe wà dáadáa nígbà wọn bí ya wa Aisha radiyallahu anha ipe ma khuluquhu bó láti rí wà nábì bó láti mọ̀ ìwàtà nábì ma wò ó ní ìkòlókòó alùkùrán oníṣẹ́bẹ̀ ní kùrán lẹ́ ẹ̀sí kùrán nítọ́bá ti wà ń bẹ̀ ó náà ni wà nábì ọwọ́ bẹ̀rẹ̀ wọn bá fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwa tí àti lọ́kọ̀tà àti níyàwó kọ́lọ́mọṣẹ́ tún wá sí jù báyìí lọ gbogbo àwa tá a ti ní táwa náà ń múra ìdókòyí ọmọ sàǹfààní fáwa náà kọ́lọ́mọṣẹ́ yóò ṣokùnfà oríire fún ọlẹ́yà àtijọ́ alkiyama ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa asáàsù sàwájì yakumu alàlùmọ̀wádàtì wà ráhùmá wọ́sàkà wọ́n ní ẹ̀rí ìgbésí ayé ọkọ àtìyàwó wọ́n ní a máa lérí ìfẹ́ tabati nífẹ̀ẹ́ ara wa tán ọ̀ráhùmá àánú tabati láàánú ara wa tán àsákà ìfọkànbalẹ̀

min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja ọlọ́wọ́n bá ní òun náà ni pé àdá àwọn ìyàwó yìí látara yín àníkàwọn náà kan máa jẹ́ èèyàn ọlọ́ndá àwa látara nábíwá adam ọdá àwọn ìyàwó tiwa náà látara ìran èèyàn azwajan litaskunu ilayha kẹ́ẹ̀lẹ́ mọ́ fọkànbalẹ̀ tẹ́ bá ti ń dọ́dọ̀ wọn ẹ̀rọmọ̀yá nínú ẹ̀sìn wa bí bá ti mari tọkànrọ̀ bá ti balẹ̀ tó bá ti ríyàwó ẹ̀ àbọ̀kànrọ̀ balẹ̀ tó bá ti rọ́kọ rẹ̀ àwọn afá ní àdánwò ti dé ọlọ́mọsá sọ níbẹ̀ ọlọ́ni lè tẹ́sùkúnù ilẹ̀ ìhà ọlọ́run bá ní wọ́n ja'ala baynakum mawaddatan wa rahmah ọlọ́run bá ní àwọn ọlọ́run láfi sáàrin ìfẹ́ àtàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn afá mufassirin wọn ní rahma àánú àwọn kan lọ́mọ ọ̀dà ọkọ àti ìyàwó tí wọ́n bí máa ń kọ́ sọ́lọ́wọ́n òfin ráhàmà sáàrin ráhàmà ń bẹ láàrin wọn bóyá ìbímọ wọn gan ni ráhàmà tọ́lọ́ fi sáàrin ọlọ́wọ́n bá ní mo fi ìfẹ́ àti àánú mo fi sáàrin ìfẹ́ ní ọkọ̀ ṣáájú tọ́kọ bá ti nífẹ̀ẹ́ tí arákùnrin kan bá ti nífẹ̀ẹ́ arábìnrin yẹn wọ́n wà láàánú ara wọn tí ìfẹ́ bá sì ti kú àánú náà ó ṣe kí ni àánú náà kú tó máa ní ah, ìyàwó rẹ̀ ọláàánú ẹ̀ ó nífẹ̀ẹ́ ni o tó máa lọ́kọ rẹ̀ ọláàánú ah, ìyàwó ẹ̀ kìí fẹ́ kí wàhálà ọba ó nífẹ̀ẹ́ ni o tí ìfẹ́ bá lọ àánú náà tẹ̀lé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọsọ lẹ́yìn fún wa nínú al-Qur'an al-Karim àwa bẹ̀ẹ́ torí àánú àti fẹ́ yìí ọlọ́run aláàánú máa ń fi sínú ọkàn kọ́lọ́ máa yọ ọlọ́kàn ẹnì kọ̀ọ̀kan wa sáwọn ìyàwó wa kọ́lọ̀mọ́ yọ ọlọ́kan àwọn ìyàwó wa sí àwọn náà ọlágbára ọlọ́run ọba wa ìdá hasọ́lá sákanú baynahuma tó bá ti di pé ìfọ̀kànbalẹ̀ ti wà láàrin ọkọ àti ìyàwó yasahulu tahqiqul ibadati allati khalaqahum Allahu li ajliha ẹ̀sìn tọ́lọ̀wọ̀n torí ẹ̀dá wa yóò wá rọrùn láti ṣe ṣẹlẹ̀ bá ti máa wá láti kọ́lé yẹn torí kálíbà rẹ́sìn ọlọ́run sí la ṣe wàhálà afẹ́kọ́lé o afẹ́ wà nǹkan gùn tá a máa gùn torí àlàáfíà wa kálíbà rí fi sin lọ afẹ́ wọṣọ kálíbà sọwọ́ láti fi sin lọ wabtagi fima ataka Allahu dar al-akhirah gbogbo tí ìbá wọlé ayé àníyàn tó gbọdọ̀ wà lábẹ́ ni pé mo fẹ́ wá kólébà jẹ́sìn rọrùn fún mi torí ẹ̀sìn gangan làwa sìn láyé wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọ̀nà tí làwọn mọ̀lẹ́ pé lè ajílẹ̀ tàkíkí alìbádàtì alìkálẹ̀sà à ń fẹ́yàwó nítorí kálíbà farabalẹ̀ láti sẹ̀sìn ọ̀nà ẹni tó bá níyàwó lé àtẹni tí ò ní tààkà ìwọ̀n ní dàbà kan náà ẹni tó níyàwó lé tọ́lọ́kọ eré wọn máa sẹ́tù láti sin náà ẹni tó tó níyàwó tó di tó lọ́kọ tí ò ní gbogbo yóò máa bẹ nínú ìbànújẹ́ yóò máa bẹ nínú ìdààmú yóò máa bẹ nínú ìrònú yóò máa kírun gan yóò máa kíṣe kúkìí nítorí pé kò ti ṣètù àwọn Yorùbá náà máa ń sọ àtàwọn olóyìnbó alóhùn fẹ́ ṣètù ọláì òdodo ọ̀rọ̀ ni èèyàn ò lè ṣètù àfi tó bá lọ́kọ èèyàn ò lè ṣètù àfi tó bá níyàwó ṣẹwárí sẹtúmẹǹtì yìí bá sẹtù sẹtù alábẹ sẹtù yẹn ẹyọ màá yá mi nítorí kálíra yẹ sẹsìn Ọlọ́run tọ́wọ́ tó wá di pé ìyàwó jẹ́ kọ́ ráyè sí lọ́hùn jẹ́ kọ́ ráyè sí mọ̀ pé ọ̀rọ̀ kọ́ fẹ́ orí àwọn fẹ́ ọlọ́run aláàfin sọ fún wa pé wala tunkihu al-mushrikin hatta yu'minu ọlọ́run bá ní ẹgbẹ́dẹ̀ fi ọmọ yín ẹgbẹ́dẹ̀ fún wọn fún àwọn owó àwọn kèfèrí wala tankihu wala tunkihu bẹ́ẹ̀ lẹ́wà náà al-Qur'an al-Karim ó ní hatta yu'minu títí tí wọ́n fi gbàgbọ́ torí pé tí wọ́n bá ti gbàgbọ́ ẹ̀sìn wá fẹ́ wọn a jẹ́ pé a máa a sì máa níyàwó nítorí kólébà rẹ̀ wá lọ́wọ́ lérí ẹ̀sìn ọlọ́run wala tankihu lil mushrikati hatta yu'min ọlọ́ni ẹ mọ́mọ̀ fẹ́ àwọn tí wọ́n gbàgbọ́ títí tí wọ́n fi ṣekẹ́ ni tí wọ́n fi gbàgbọ́ nítorí pé nìka ìta fẹ́ ṣe yẹn ó fẹ́ ràn wá lọ́wọ́ láti dúó ni kì í ṣe pé àwọn afẹ́yàwó àbá lọ́kọ àbá fọmọ lọ́kọ nínú gbàgbọ́ ojú yìí ń bí àyà yẹn pé nítorí gbàgbọ́ àtẹ̀sìn gan làṣẹ ṣe kíní ìlàsẹ̀ fẹ́yàwó ìlàsẹ̀ lọ́kọ tó bá tún rọ́lọ́wọ́ bá rẹ̀ sìn pẹ̀lú ìfọkànbalẹ̀ tíyàwó rẹ̀ fún ọ àbíwọ̀ náà rọ́lọ́wọ́ bá rẹ̀ sìn pẹ̀lú ìfọkànbalẹ̀ tọkọ rẹ̀ fún ọ gbogbo ìṣòro tó kù tẹ́ bá ní kékeré ni ọ̀gá ìṣòro náà ní kéèyàn wà lé ayé kọjá pé etí èèyàn tara bọ̀ tó ń ṣe kọ́mọdé lọ́wọ́ láti sin ọlọ́wọ́ bá wa ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ẹ̀rí tí ìfọkànbalẹ̀ bá ti wà láàrin ọkọ àti ìyàwó tẹ̀sùlù tarbiyatul ajiyal alqadima yọ aláǹfààní láti tọ́ àwọn ọmọ tí ó gba iṣẹ́ lọ́wọ́ wa láti bá kìdá lọ tán bá ìbádà lọ yìí andágbà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù jama ọlọ́mọ́sá fún alẹ́mọ̀gún àtàláfíà lè rí dáadáa tó bá padà yá jama àwọn kan náà padà wà ládùúgbò yìí àwọn kan náà padà wà mọ́sálásí bí àwọn kan náà padà máa bá ní sọ̀rọ̀ àwọn kan náà padà máa bá ní gbọ́rọ̀ gbogbo ẹni kọ̀ọ̀kan náà padà dágbére fáyé ẹ̀rọ miami táàrin wa tìyàwó rẹ tí ọba ti rọgbọ ẹ̀rẹ̀ rọmọtọ́ táàrin wa tìyàwó rẹ tí ọba ti rọgbọ ẹ̀ lè ṣe tẹ́lẹ̀ bí ìyàwó ma ìwọ ń lọ lọ́tọ̀ ìyàwó ń lọ lọ́tọ̀ wàhálà ti dé àbí ìyàwó lọ lọ́tọ̀ ọmọ lọ lọ́tọ̀ ló fi jẹ́ pé káàrin ọkọ àtìyàwó gún àǹfààní tó wà ń bẹ̀ ó dùn pé á wa láṣepọ̀ lọ àǹfààní tó wà ń bẹ̀ ó dùn pé á fúnra wa lọ nínú àwọn àǹfààní dáwà mẹ́rin ni pé ìkọ́mọ́tù tẹ́rìbíyàtì àlìjẹ́ìlì alkadim a produce àwọn èèyàn rẹ̀ tí wọ́n máa torí rẹ̀ sí ẹ̀yọ́ màá yá mi ṣe rí gbogbo àwọn tí wọ́n máa tanná súnà lọ́jọ́ ọ̀la àwọn ọmọ tí gbogbo àyè bá bí ni ló ṣe jẹ́ pé bá a ṣe fẹ́ra wa yẹn kádà níyàn dáwà mọ́ nípa àwọn ọmọ wa yìí tàbá àwa méjèèjì àjọ máa gbé dáwà lárugẹ àwa lérí dáwà tí wọ́n ma bá dáwà lọ tàbá jáde láyé àníyàn wà lérí ìgbéyàwó kí ọkọjá pé èmi lọ́kọ ẹ̀ èmi níyàwó ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ àníyàn ipe afẹ́ṣe ìbádà sójú ọ̀nà ọlọ́wọ́ bá wa lẹ́yìn náà ọkọ àtìyàwó tọ́lọ́n bá ní kí wọ́n lè gbọ́rọ̀ sọ́rọ̀ lẹ́nu àwọn méjèèjì látara ìmọ̀tẹ̀ láti ọlọ́run wọ́n fi dùnnú wọ́n fi lo ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ń kélé ní ń pariwo ní ń sunkún ẹ bá béèrè pé tó bóòlù wọn náà ṣe ń ṣe fábù bóòlù ó ti ń ṣe fọ́kọ ẹ tó bá lọ́jọ́ kalẹ̀ tán ẹ rí i pé òun náà lọ jẹ̀bi ó yẹ kó sunkún ló tán torí àwọn ọ̀wà tí ń ṣe kíni àwọn ọ̀wà kíwà tí ń wù yìí tẹ́bá sì bí abápàdé arákùnrin mi àní kílódé tó lọlé alóòrùn àwọn abèrè pé ọ̀dà bóòlù wọn ti ń ṣe sí i fáwọn ẹ̀tọ́ tọ́lọ̀ ní kọ́ máa fún sí wọn fún àwárí ah, pé kò fún lẹ́tọ̀ rẹ̀ irú ẹ̀kọ́ yẹ kó gbénu lélùtọ́ ìtàlẹ́ ẹ̀kọ́ mọ́ sí kíní lẹ́ẹ̀kọ́ mọ́ sùn nítorí pé kò bẹ̀rù ọlọ́ ìwọ náà ló kírètì ìfọ̀kànbalẹ̀ fúnra rẹ̀ nínú ilé ọkọ ìwọ náà ló kírètì ìfọ̀kànbalẹ̀ fúnra rẹ̀ nínú ilé rẹ̀ tíyàwó rẹ̀ ń gbé bẹ́ẹ̀ anábìnrin adúlé mata anábìnrin ilé ayé ó dùn anábì ní ẹ̀rí yìí tí ó dùn jù nínú ilé ayé al-mar'atu as-salihah òun náà ni ìyàwó dáadáa ìyàwó dáadáa yẹn kéèyàn tó ní ìyàwó dáadáa ọlọ́run padà sọ́nu Qur'an Karim ọlọ́run ní fas-salihatu ọlọ́run ní ẹ̀rá àwọn obìnrin dáadáa kọ́nìtà wọ́n rọ̀ fọlọ́ wọ́n sọ̀rọ̀ fọkọ̀ wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run wọ́n sì ń tẹ̀lé àṣẹ ọkọ wọn tí ọ̀tá kọ àlà tóbìnrin bá ti mú àyà dání kọmọ gbádùn lẹ́ọ̀kọ́ ló àmọ́ tó bá ti ní rọ́ọ̀hún ìwọ́n mọ̀ ṣe tẹ́ lọ́tọ̀ ó sọ ìbẹ̀rẹ̀ wàhálà ni o bó kú bí ọwà ní ìwọ́ tó mí fìtínà náà ló ti sékíní ló tún kàn mẹ́ ẹ̀rọ màyá mi lọ́kùnrin àti lóbìnrin wàlhùkúkú ìyàlẹ̀ àwámiru lẹ́tì àmọ́ra Allahu azza wa jalla biha azawjayn tá a bá ní fún ọkọ níwọ̀ rẹ̀ ẹ fún ìyàwó náà ní ìwọ̀ rẹ̀ ní táà ń sọ fáwọn méjèèjì ni pé káwọn méjèèjì ọgbọ́n tọ́lọ́wọ́n bá aláàbá wọn sọ nípa ara wọn ìtọ́lọ̀ ní kọmọ sí súnmọ́yàwó rẹ òun náà ni wọ̀ tó fún ìtọ́lọ̀ ní kọmọ sí sọ́kọ rẹ òun náà ni wọ̀ tó fún bẹ́ẹ̀ bá ti wá tẹ̀lé àṣẹ ọlọ́run ọba yóò wá jásí pé èèyàn sin ọlọ́run ìwọ̀ tọ́lọ̀ ní ká máa tábà ń ka wọn wọ̀ yìí nìsín àárẹ̀ tálàbá pa wá láti kásẹ̀ kankan kí ni wọ́n máa ń gbé nínú ẹ̀sìn wa ìbáàdà ẹ̀sìn àwọn anírí ṣiṣẹ́ mọ́ anírí ṣiṣẹ́ ayé mọ́ kí láàrin ṣiṣẹ́ mọ́ láàrin sí ìbáàdà yóò wà fún yẹn torí ìbáàdà máa júra àlẹ́ àgbàpẹ́ ládá wà fún ìbáàdà ìbáàdà sì ni ismun jami'u li kulli ma yuhibbuhu Allahu wa yarda ṣe ká ṣe síkiri la ilaha illallah nìkan kìí ṣe ká kí duwa nìkan kìí ṣe ká dìde lóru wọ́n ṣe náà fìlà kìyàmù léèlì nìkan tìláwàtìlù kùrán nìkan kọ́ adáwù sọ̀làwàtìlù hamsin onìkan kọ́ ṣìyàmù kágbàwẹ̀ onìkan kọ́ àbá ṣekùl islam ibùn tèmí yata alharani àfáwọn afá àwọn ti lámọ́lẹ̀ fún wa pé alìbádàtú ìdí wọ́n ń pè ní ìjọsìn kẹ́lẹ̀ gbọ́ yé hùn ismun jami'a li kulli ó sì dùnmọ́ lọ́n ta bá ṣe min nínú àwọn ọ̀rọ̀ sísọ ni wala amal àbáwọn iṣẹ́ zahira èyí tó hàn wal batina àbẹ́ ìtọ́ pamọ́ alàmàlù zahira al-ihsanu ila zawji aw al-ihsanu ila zawja nínú àwọn iṣẹ́ tó jẹ́ ẹ̀sìn tó wà nínú Qur'an Karim tí a fi súnmọ́ Ọlọ́run òun náà ní kájẹ́rin iṣẹ́ dáadáa irinṣẹ́ dùnú fọ́kọ káti jẹ́ irinṣẹ́ dùnú fún ìyàwó wa àbáwọn ìyàwó wa torí tọba ti gbọ́ ọyé sí pé ẹbá mẹ́rẹ̀ wẹ́dú wa ẹbá mẹ́rẹ̀ aláwa tọba ti gbọ́ ọyé sí pé ọlọ́run ni wà á ṣòro hùn náà bílù máa rò ọlọ́run yẹ ṣe dáadáa sí wọn dáadáa náà ní gbogbo tí ó máa dùn mọ́ sọ ma pé ewédú àti atatán wákàtí yẹn kò ní rú ọ torí ìwọ gbà pé òun ṣe kíni òun ṣe bá dà ní ìyàwó ti ń dáná tó ń fojú winá tí wọ́n bá rà dé tán sọ ma pé yóò ro kagbóná eh, yóò sì gbó omi kaná yóò ju lọ́wọ́ ńgbà mí ìwò ní mà ìwọ́ kàn máa jẹun lọ́nà òun náà ti ń ṣe yẹn tí òfin máa sọ pé àṣejù àbúkọ tí báwọn dáná lágò kan báwọn ti fẹ́ dáná lágò kan this one o'clock tọ́lọ́wà pé ìbádà ni ṣe bí ń ṣe tààdì ìdíjí lágò mẹ́ta àjàmá àbíkèjì lágò mẹ́ta láti fẹ́ náà ẹ̀hìn náfìlà tó fẹ́ ṣe lágún bandana lágò bandana yẹn ní ládájú náfìlà yẹn lọ ọlọ́ni fasọ́ọ̀lì hajj kọ́ńtà kíyàwó dọ́kẹ̀ lóhùn ó ní ládájú dùhà lọ kọ́kọ́ nù ìyàwó ẹ̀ nù jama àdébí bá débi tó kọ́dà bá ṣe òkèlè sí lẹ́nu wọ́n sì fún yín ní kíni wọ́n sì fún mi inú ẹ̀sìn wa nígbà ọ̀rọ̀ wá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa a wà lọ lè tara bọ ìbáàdà àwọn adájọ́ kùnrin a lè mójútó ìbáàdà àwọn adájọ́ obìnrin àwọn náà lọ lè mójútó ìbáàdà bí àṣà àwọn bàbá wa yìí wọ́n máa ní ẹja máa ń sin lọ lára ara wa ọ̀rọ̀ yẹn correct ní òsì máa farábìnrin sin lọ nígbàmí wọ́n ni òsì máa farákùnrin àfáà yìí òsì máa fi sin lọ ìtumọ̀ ẹni pé máa tẹ̀lé àṣẹ lọ ní ara rẹ̀ ọlọ́wọ́n bá ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf ọlọ́wọ́n bá ní lahunna ọwà fún wọn ọwà fáwọn náà àwọn ẹ̀tọ́ tàwọn obìnrin tí wọ́n máa ṣe fún yín gẹ́gẹ́ bí àwọn ẹ̀tọ́ tí wọ́n náà ṣe wà lọ́rùn títí yín bó ṣe wà lọ́rùn títí yín náà bẹ́ẹ̀ náà ló lọ́rùn títí wọn náà mithlu alladhi alayhinna bil ma'ruf gbogbo àwọn ẹ̀yin tó yẹ kí wọ́n máa ṣe fún yín dáadáa ní làhúnnà ọlọ́run ní àmà ṣe wúrẹ̀ fáwọn náà àyà yìí suratul Baqara àyà two twenty eight ibẹ̀ ni aláàtí ń jẹ́ oyé wáyé pé àwa méjèèjì lájọ máa ṣe kíni àwa méjèèjì lájọ máa ṣiṣẹ́ ó ní máa fọ́kọ̀ rẹ lẹ́tọ̀ọ́ tí ó ní máa gbẹ ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ kọ́ ọmọ fún lẹ́tọ̀ọ́ títí ẹ̀ ìwọ náà ní máa gbẹ ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ kọ́ ọmọ fún ìyàwó rẹ ní ẹ̀tọ́ títí ẹ̀ suratul Baqara àyà kí ni mo gbé jẹ́ mọ́ mo gbàgbé máa wọ pé ká máa tẹ̀lé alukùránì láàfin jẹ́ súnni ìlàfin jẹ́ sálàfin àsálàfin bẹ̀ láti bá a kò sí ní jẹ́ bẹ́ẹ̀ kí ni lóhùn òun mu ana ana muslim kó sì mọ́kìrún ana muslim kó sì gbàwẹ̀ al-i'rab àni dín bóòlù ó sì máa jẹ́ mùsùlùmí láì ní tẹ̀lé kùránì bóòlù ó sì máa jẹ́ súnni láì ní tẹ̀lé kùránì bóòlù sì máa jọ sálàfí àwọn sàlàfí yàtọ̀ láì ní tẹ̀lé kíní láì ní tẹ̀lé kùránì kùránì gangan olójú ọ̀nà àwọn sàhábà ẹ̀yọ́ máa yá mi ẹ̀dá kò torí tọ́lọ́wọ́ bá wa òkúkú sọ́jà tààlà záwùjì taqarruba ila Allah ta'ala wọ́n ní ká lè mọ̀ yí pé àwọn ìwà àwa tí a jẹ́ ọkọ ìwọ̀ tiwa láfọ̀ọ́kà kátó kátó àwọn ìyàwó wa ìwọ̀ tá a fún àwọn ìyàwó wa ṣẹ́ni gbogbo ẹni tó bá ti fẹ́ yàwó ó ti gbà mánà bọ́ bá ti níyàwó ó ti gbà mánà àmánà dátọ̀dọ̀ ọlọ́ni o lẹ́yìn náà àmánà látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ sàǹgbà tó fẹ́ẹ́ fẹ́yàwó sọmọ pé bó ṣe ń lọlé kí bàbá ló ń pè yálé ní fóun gbọ́dọ̀ aláfẹ́ ayín mo ní bẹ́ẹ̀ aláfẹ́ náà ni àwọn ra provision lọ ẹlòmíì gbé àpò ráìsì lọ ẹlòmíì sẹ́ndì owó tabua sínú àkáǹtì kọ́tà fi gbanti ṣe kí ni ìtìfẹ́ ìtàwọn ń gbọ́ yé ń gbà yẹn ni pé ah tọmọ yìí bá dọ́dọ̀ rẹ̀ èèyàn tí yóò fọ́ tí yóò fojú kéré wa tí yóò bìkìlẹ̀ tiwa yìí yóò tọ́jú ọmọ má disappoint ara rẹ̀ má ṣe kéde jama má disappoint ara rẹ̀ torí tá a bá ní ọmọ disappoint Islam akán sọ̀rọ̀ asọgbọnú ni tí wọ́n bá sí Islam ẹlòmí ò ṣe kíni ẹlòmí ò ṣe pé wọ́n fi Islam yílẹ̀ ẹlòmí ò ṣe dáadáa mọ́jọ́ wọn máa bú Islam nípasẹ̀ rẹ̀ mọ́jọ́ wọn máa bú súnà nípasẹ̀ rẹ̀ ọkọ ìyàwó súnà ni máa ń dájú ládùúgbò ẹlẹ́hàá súnà ni máa ń ṣe kíni òní máa ń dájú ládùúgbò torí pé wọ́n ń tẹ̀lé súnà anábíwá Muhammad alákọ̀ọ́kọ́ nínú hukuku zawja nínú àwọn tá a máa fún àwọn ìyàwó wa an yu'inaha ala dukhulil janna kọ́kọ́ gbà pé àkọ́kọ́ ṣẹ́ àkọ́kọ́ ìwọ̀ tó wọ́n fún ìyàwó òun náà ni kó wọ́n ràn lọ́wọ́ bí ó ṣe wà ní janna ẹ̀tún gbọ́ pé ibi láti bẹ̀rẹ̀ yẹn ọ̀rọ̀ tí kan gbogbo tó rò pọ́kàn yẹn ìdọ́kọ̀ kan òun náà ni pé ayò ẹ̀yìn ha aládùkú lè jẹ́nà bó ṣe ràn lọ́wọ́ tí ó ṣe wọ àlìjẹ́nà ọlọ́lọ́pàṣẹ rẹ̀ ọlọ́ni yáyọ́ lẹ́ni na ọlọ́ni mo pèyàn lùgbàgbọ́ òdodo kú àǹkùsọ̀kù wa ahlikum nara ẹ̀sọ́ra yín kẹ́mọ́ wọná lẹ́yìn náà ẹ̀ṣọ́ àwọn aráalé àwọn aráalé rẹ̀ jama ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ torí ṣe rí gbogbo àwọn ìgbìyànjú tá à ń ṣe fáwọn ìyàwó nípa ayé ẹ̀mí ayé ògùn o àlàáhìrà òun pẹ́ ọgbọ̀n tó ní khalidina fiha khalidina fiha ọlọ́nìkan lóye kò yé gbogbo wa wọ́n ràn lọ́wọ́ bí ó ṣe rọ́lọ́wọ́ bá sìn láti máa mú lọ sí hálíkọ̀ ẹ máa kàtírà nínú ilé ẹ máa rárá yín létí ọlọ́run ẹ máa jíra yín lóru ilé ìní àkọ́kọ́ ìwọ rẹ̀ torí pé gbogbo ohun tó àwòkọ́ ṣe fún aṣọ lọ́ra bàtà oúnjẹ ló fún gbogbo ohun tó ṣe fún ó dákẹ́ bí nẹ́fà ti máa múná lọ yẹn bí kú ṣe máa yọjú ní ẹja láì nírò kọ́ ọ̀ràn ìyàwó rẹ lọ́wọ́ bí ó ṣe ṣe kí ni bí ó ṣe wọ̀lì jẹ́nà ẹlẹ́ẹ̀kejì an yóò aṣíra ha bil husn kọ́ ọmọ wa máa dùnnú ó béèrè lọ́wọ́ ìyàwó rẹ pé kí ni mo lè máa ṣe tí ó máa dùnnú tí ó bá ti takò àṣẹ Allah ẹlòmíì lè sọ pé ọmọ ra àkàrà wọn ìlú àkàrà yẹn ò ní fojú kékeré wò pé dákùn ọ̀wárí nǹkan gidi sọ àkàrà lọ́wọ́ sí sọ̀rọ̀ nígbà tí sọ tí inú wọn fi máa dùn yẹn ọmọ sí kíni ó mójú tí ọ̀dọ̀ ya alákàrà torí bí tó ti rí dùnú ni ẹlẹ́mìlẹ́ ní wàrà ni ẹlẹ́mìlẹ́ ní aṣọ ni ẹlẹ́mìlẹ́ ní bàtà ni ẹlẹ́mìlẹ́ sọ fún mi pé bàbá mi àti ìyá mi ní kọ́ ọmọ tọ́jú nítorí ti ní ma fi ṣe wọn lánàá ó ṣe wàhálà púpọ̀ lérí mi gbogbo tóbìnrin bá ti ń béèrè tó bá ti jẹ́ pé kọ̀tà kó àṣẹ ọlọ́run tínú rẹ̀ sì dùn tó bá ṣe òun náà ni wọ́n ń pè ní al-mu'ashara at-tayyiba yọ́ máa rẹ́rìn gbogbo gbà yọ́ máa retí ikọ̀ wọlé lásìkò àwọn obìnrin mi ò ní sùn àfi tó bá wọlé látara pé ọmọ pé tó bá dé ìdùnnú lòun ó sì kíni lòun ó rí inú ìgò ti sùn fánfán ọmọ wọgbọ́ bá wọ wọlé wá sí wọ́n wọlé wọlọ́mọ nígbà tó wúlò òwúlò lẹ́yìn nẹ́fìlà tó payín pọ̀ kò sí dáadáa mi tó tó payín pọ̀ nẹ́fìlà yẹn gan irọ́jú kí lẹ́yìn rẹ̀ ni ẹ̀dí agbèrè àwọn kalẹ̀ ní irinṣẹ́ dùnú fáwọn ìyàwó wa ìtí ma wá dùn mọ́ ìyàwó kọ̀ọ̀kan ọ yàtọ̀ síra wọn ẹ pè mí ẹ pè mí tẹ́ dé débẹ̀ tẹ́ ń lọ ó ń débẹ̀ báyìí kó tó wọ bí ọ ń lọ ọ pè ìyàwó rẹ̀ mo ti dé bá dàbáyọ̀ ọlọ́ni wàá ṣòro hún náà bil ma'ruf ọlọ́run ni ẹ máa bá wọn ìyàwó yín lò dáadáa ìtumọ̀ ní pé ẹ máa dùn wọ́n nú suratul nisa aya 90 ibẹ̀ lọ́lọ́run ti ní ká máa bá wọn lò dáadáa sí inú tẹ́lá wọlọ́wà suratul kínní aya kínní ìdágbé sàlàfíà ni wọ́n di dàkúdà wá wàláhì ṣerúkọ ṣetán nígbà míì ẹlòmíràn kò ń sí lọ ṣetán ó sì ti gba ojú ọ̀nà lọ́wọ́ ẹ̀ yóò ti darí ìgbàgbó látara pé kò fura ó wò ha ah, ah, ha òun ni òun ni kí wọn kó máa wá pè ọ kí ni wọ́n wá jẹ́ kó pé ọmọ níládá ti dùn àtọ fáyàn lọ wọn lọ́nà wàá náà lórí màálù ọmọ ni àṣẹ látọ̀dọ̀ amúrú ọgbọ̀rọ̀ mọ́sẹ̀ ọgbọ̀ gídíwá ọ̀lẹ́sẹ̀ àbẹ́sẹ̀ gídíwá sí yọ́díyà ládá náà lẹ́sẹ̀ gídí náà nígbà àwọn àṣẹ akíyàmùsọ̀nà wà á tó zaka oní wà á ṣírò kí ó tàbá ń kí ẹjá máa káwó a máa tọ́ ó a sì máa ronú sí ìyọ́lọ́n ti pàṣẹ ẹ̀kọ́ ọmọ ìyàwó rẹ̀ nù pé máa pa á lẹ́kún ìyọ́lọ́n ti sọ nìyẹn ìyàwó rẹ̀ wá ń sunkún àwọn fámìlì rẹ̀ wá ń ké ọmọ pé ìbànújẹ́ àwọn ìyàwó ẹ̀ ìbànújẹ́ àwọn òbí àwọn ìyàwó ẹ̀ òbí mi ò lálàáfíà mọ́ torí wàhálà tó ọmọ rẹ̀ ń fojú wì níbo nílé ọkọ níjọ́ tó bá sì ti pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ pé afá ti yàtọ̀ afá ti change o abatẹ́sàn tó ń sòyá yẹn ó dẹ̀ stop bó ṣe fara ni ọmọ yẹn òun nìkan kó fara ni the whole family tí wọ́n sì mọ̀ pọ́ fara ni wọ́n wọ́n láwọn ní fún ọ torí yọjọ́ yọjú ọ̀wà àbí àbí èèyàn rí àwọn náà sì rò bẹ́ẹ̀ wọ́n á fọmọ fún ọtán ọ̀sẹ̀ wàá sọ bó ṣe rí lẹ́yìn mọ́tàn rẹ o èyí lè wọ nípasẹ̀ ìyàwó ọ wọ nẹ́nẹ́ kó tó wà jẹ́nà tó bá jẹ́lẹ́ bọ́ wọ́n ní àyìn ah, àná àkíyíndí àkídàtò sọ́ọ̀fì àná àkídàtà ìbádàtò bìlàbídìà òsèbídìà àkàlákùn kọ́ níbo ni àkàlákùn ti bẹ̀rẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ nínú ilé ẹnì kọ̀ọ̀kan wá sí ìjòkó lẹ́yìn tó bá fẹ́ mọ̀ bó ṣe tó lọ́dọ̀ ìyàwó rẹ̀ ní àwọn èèyàn kan lè béèrè bó ṣe rí lọ́dọ̀ ìyàwó rẹ̀ lẹ́yìn rẹ̀ mọ́jọ́ ó bẹ̀rẹ̀ lójú ẹ̀ torí dáadáa náà ní ọ̀sán pẹ́ ẹ̀sẹ̀ sọ pé kan lè béèrè rẹ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ pé dákẹ́ mọ́ bínú afá Ibrahim ẹ̀dákùn báwo lẹ́sẹ̀ máa sí dáadáa ọ̀sẹ̀ tí ó dáàmù aburú ọ̀sẹ̀ tí ó dáàmù àṣetáni ní takaluku èyí máa ń sàdúrà yìí pé ọlọ́run mọ́sà rọ̀ mí fọ́yàwó mi tọ́wọ́ àwọn bó lé ọmọ èyí máa ń sàdúrà rẹ̀ mọ́sà rọ̀ mí ṣe mí náà nẹ́sẹ̀ dùnú fún ṣòwò náà nẹ́sẹ̀ dùnú fún èmi náà èyí máa sàdúrà rẹ̀ anábì wa muhammad sallam anábì ni akmalul mu'minina imanan àwọn tí ìmánì wọn tí ó péjù láàrin ahsanu khuluqa wọn náà làwọn tí wọ́n dáa jù wa khiyarukum khiyarukum li nisa'ihim khuluqan anábì láwọn ẹ̀sà láàrin yìí àwọn náà làwọn ẹ̀sà àwọn ẹ̀sà àwọn ẹni eré láàrin yìí wọn náà làwọn tí wọ́n jẹ́ ẹni eré fáwọn ìyàwó wọn látara àwọ̀ wọn kálukú ti dájú ara rẹ̀ bá ṣe jòkó lẹ̀ mo ṣe jáde ní láàárọ̀ yìí ìjẹ́ wọn ròyìn mi dáadáa pẹ̀lú lù tí mo lù lánàá à gbogbo gbogbo èèyàn gbogbo gbogbo súnmí lùyàwó sáláfí lùyàwó ẹ mọ̀ pàwọn ni ìyọ̀dọ́ lọ́mọ tún ayé ṣe àwọn èèyàn ti rún wọ́n ti ná ọjà ṣírùkù wọ́n ti pé òkúta ní wọ́n ti ná ọjà bíbíà hm, wọ́n ti pé kí jama òkúta ní ọjà súnà ní kálukú wò báyìí àwa tí wọ́n mọ̀ wá wò náà nì kan tó súnà kátàkùn tòlítọ́lọ́wọ́ bá wa ká mú wà mọ́ súnà wa Eh, ká má ṣe nítorí arábìnrin yẹn ká ṣe nítorí kíni torí Allah ni ó sàn wọ́n lẹ́sàn ọlọ́ni fa amsikuhunna bi ma'ruf ọlọ́ni wọ́n pẹ̀ fẹ́ múyàwó sọ́dọ̀ ẹmú sọ́dọ̀ pẹ̀lú kẹma ṣe dáadáa eh, lẹ́yìn náà aw farikuhunna bi ma'ruf tí wọ́n sì mọ̀ pé ó sun yẹn fẹ́kọ̀ọ́ ẹkọ̀ ọlọ́nà tó gbàdá ẹ mọ́ sàbùsí fún suratu at-talaq ọlọ́run hunna bi ma'ruf ẹmú wọn dáadáa ẹmú wọn dúró dáadáa ẹmú wọn dúró ọlọ́run ẹdú pẹ̀lú wọn ṣẹ́rí al-mu'ashara yìí àwọn afáà ní gbogbo ìwọ̀ tó kù tá a fẹ́ máa kà lẹ́yìn lẹ́yìn tọkọ̀ fún ìyàwó ẹ̀ wọn lábẹ́ náà lọ́wọ́ àmọ́ kákan ṣèyàtọ̀ rẹ̀ nítorí àwọn tí wọ́n bá gbàgbé kan lè rántí àtàwọn tí wọ́n rántí kí wọ́n lè fura ààrẹ náà ní an-nafaqa an yunfiqa alayha kò mọ̀ náwó fún yàwó rẹ̀ ó ti wà lára mu'asara bí oṣù mẹ́ ó ti wà mẹ́ kò mọ̀ náwó a sì fàmà wà sáà lọ́hù alayhi bọ́ba sì ma lọ́wọ́ rẹ̀ ọmọ ya bọ́ba sì ma gbọ́ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ náwó láàrin ọkọ àtìyàwó ọlọ́run bá yanjú ẹ̀ tó lálàáfíà ọba tó dẹ́kun lọ́ba tí ọmọ ọ̀rọ̀ sọ̀tọ̀ ó ní lè yóò ń fẹ́ ló sáàtì ní sáàtì ọlọ́run bá lẹ́ni bá ní tó bá pọ̀ kọ́nákọ́ pọ̀ ẹlòmíì lè fúnyàwó rẹ̀ ní one million naira ibi kò fi ṣe wíkẹ̀ndì kàásì máa kàásì àwọn a máa kàásì àwọn a máa kàásì kíni àwọn nínú ọ̀rọ̀ tọ́lọ́n sí kíni tọ́lọ́n fún ẹlòmíì lè fún pé ìyàwó rẹ̀ ní one thousand naira tásì máa kà á sínú àwọn tápẹ́ ha ọ̀nàwó. <laughs> Eh! àpò márùn <laughs> táàmà kìí táàmà kìí táàmà sọ fún àwọn àbáfà ọba wa ṣàdúrà fún ìpé àà ah, ah. ọláàánú oh, oh, oh, ìyàwó ẹ̀ 1000 lógún nítorí pé ọ̀nà àgbàrí ẹni kọ̀ọ̀kan wọn ó yàtọ̀ sí ara bó ṣe wá tó bó ṣe ma ọlọ́wọ́n bá aláàmọ́ ọ wà na bọ́ bá pọ̀ bọ́ bá jẹ́ pé kò tó nǹkan náà ni nínú àìtó nǹkan náà ó ṣe ọ̀nà ọlọ́ni yóò fi sáàtì sáàtì fàlẹ̀ yóò fèkì ọlọ́run ní kóhun náà ná mímọ́ àtà ọ̀lọ́ nínú èyí tọ́lọ́wọ́n bá aláàfún ọlọ́run ní kóhun náà ná nínú èyí tọ́lọ́wọ́n bá aláàfún mímọ́ àtà ọ̀lọ́ ẹ̀rì pé mọ́nà sí kò sí ọ̀yà nàbí padà wá sí kíní ń padà wá sí mọ́ tọ́bọ́ wá na bó ṣe kọ́ ná ọlọ́mọ tọ́bọ́ sáhún ọlọ́mọ ìtọ́lọ̀ ń kàn gbé kalẹ̀ fún ni pé ìtọ́ bá wà lọ́wọ́ rẹ̀ bọ́ bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni kí ìyàwó rẹ̀ ṣiṣẹ́ kíni kò sì gbádùn sí tó bá jẹ́ pé níwọ̀nba náà ni nínú níwọ̀nba yẹn náà mú ń bẹ̀ kó ṣe kíni kọ̀nà la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run wọn bá wọn ìyàwó wa wí bẹ̀rẹ̀ pé ó sì ń bá wọn náà gbé lábẹ́ pé àfa àbú aláàjì ọlọ́run òru di ẹrù típa rẹ̀ ò lè gbé ọlọ́run ò dìírú ẹ ní orí má dìírú ra rẹ̀ ọ̀fẹ́ lójú rẹ̀ ìyàwó ọ̀lẹ́gbọ́dá tó tó sàn lọ ìwọ ọbẹ̀ ẹ̀hẹ́ ọlọ́lẹ̀ sẹ́kìnì ọlẹ́ fẹ́ ọmọ sẹ́nẹ́tọ̀ sọ̀rọ̀ pé ìwọ ló kó bá rẹ̀ ó gbé ẹrù típa rẹ̀ ọ̀ká ó gbé ẹrù ara rẹ̀ àbíkọ́ máa lè yáwó torí pọ́nfẹ́tọ̀ ìyàwó rẹ̀ lọ́rùn ọlọ́run bá àwọn obìnrin náà sọ wípé kádàrá lówó kò mí nìgbẹ́ nìkan jẹ́ mílíọ̀nìyà kò mí nìgbẹ́ wọ́n rẹ̀rìn inú ilé wọn o kò mí nìgbẹ́ nìkan gbọ́ mọ́tò wípé ìgbésí ayé wọn ìgbésí ayé ìyàwó wọn ní ìtumọ̀ o kò mí nìgbẹ́ wọn dunú o ọlọ́run ní kádọ́bìnrin náà ìtipa ọkọ̀ ò lè ká kọ́mọ́ṣe kí ni ọmọgbèrè lérí ọlọ́run wá pẹ̀tù sí wọn ní ọlọ́run pẹ̀tù sí wọn ọlọ́run ní sọ̀yẹ́jì alọ́hùn bá dà ó sírí ẹgbọ́n ṣe ẹjọ́ rẹ̀ ọlọ́run yọ padà dà yọ padà sí kíni àwọn ọlọ́run máa ń sọ fún àwọn tọwọ́ gbẹ̀yìn ni ó ipe yọ padà sí kíni yọ padà rọrùn ipe ẹ máa jọ máa sí kíni ẹ máa jọ máa mọ́lé jẹ ọlọ́run padà mú dẹ̀kùn wá ìtumọ̀ ìgbókòsí dẹ̀kùn lẹ́yìn ìgbà tí nǹkan ti lè sẹ̀gbọ́lọ́hùn ní kájí àwọn kẹrù ọlọ́hùn sí wà sí ọlọ́hùn sì ní kí wọn náà kọ lọ lè sáré kọlu kíní kọlu gí ọlọ́hùn sì ní kọ sáhùn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá tí wọ́n ní kọ̀ọ̀kan wá sí iṣẹ́ tí kálukú bá wọ́n ṣe iṣẹ́ tọkọ iṣẹ́ tí kálukú bá wọ́n ṣe ní ó di tàmí ìjọ́mọ̀ sí suratu tọ́lák ayálẹ́kẹ̀ ìjẹ lọ́wà suratu kí ni mo gbé jẹ́ ma ayálẹ́kẹ̀ lọ tọ́ ẹ̀kọ́ bá ti ń sọ ọ́ làmáyà wa láti ní àsàlàfíyàtú orí alukọ̀ránìyàtú ee àsàlàfíyàtú kọ̀rán ọmọ tẹ̀lé alukọ̀rán kọ̀rán làwọn sábà ọmọ ara sọ fún ìyàwó rẹ̀ وكسوتهن بالمعروف اللهم بني أدونانيا على المولود على على المولود له عليه حق اللهم ni ó di ọ̀ràn àyàn lérí ẹni wọ́n bímọ fún ọkọ rísíkùhúnnà owó tí ìyàwó ọmọ ná lẹ́yìn náà wà fi síwátùhúnnà aṣọ tó máa ṣe kí ni tó máa rà sọ́mọ̀ pé àwọn ọmọgbà ayígbà náà ti dákò owó nígbà tí lówó kò sí ní olè fẹ́ra aláwọ̀ ìjọba pé rísíkù ọ̀tọ̀ kí sí ọ̀tọ̀ èyí lè máa ra sọ fún ìyàwó kọ́mọ́ fún lówó ẹni wọn fún ìyàwó lówó kọ́ mọ̀dá sọ fún ọlọ́run wa ní méjèèjì lọ́mọ sí kíní ọkàn mọ̀ fún lówó yóò béèrè pé kíní kó wọ́n fi ṣe animọ̀bọ̀ náà ọkàn kó sábẹ́ pẹ́lú rẹ̀ yọ ma jiná láàárọ̀ nǹkan jí báyìí yóò mú yọmọ náà ọwá ní ìta sọ òrí bẹ́ẹ̀ àwa ní àyà Kùránì tọ́lọ̀ ti ní wàhálẹ̀ ni mo rí lọ orísìkò hún náà rísìkò ní pé rísìkò tán máa ná ọlọ́mọ pàwọn obìnrin mọ owó ọlọ́run sì mọ̀ pé wọ́n fẹ́ràn owó ló ti ti sọ jìbìrì lù kalẹ̀ ló fáyà yẹn náà ipe kọ́ sọ fẹ́yìn ọkọ̀ kẹ́ mọ́ fún wọn ní owó wọ́n lóbìnrin fẹ́ràn owó ó fẹ́ràn owó ní àbọ́lọ́wọ́n bá alálọ́dá bẹ́ẹ̀ kóbìnrin ó sì máa rówó ná níwọ̀n bá fífà rẹ̀ bá ti ma yọ́mọ nífẹ̀ẹ́ rẹ̀ yọ́mọ nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ ó ṣe kórìíra rẹ̀ tó kórìíra rẹ̀ bí ìfẹ́ rí ọyẹ òfin lónìí tí wọ́n ti fún olówó ọmọ rẹ̀ tí wọ́n ti rẹ̀ àbí pé ọ wà fún pípa àdébàṣe kíní àmọ́ kọ́ ọmọ sáhùn àwọn olè sáhùn sóbìnrin kò jèrè ẹ̀ kọ́lá kò lè mójútó mẹ́ ọmọ tí ó yọ kọjọ́ kọ̀dà wá gbẹ̀yìn ọmọ tí ó tọ́jú ẹ lọ́jọ́ alẹ́ ìwọ́ ti lọ fi iṣẹ́ ìyàwó rẹ̀ náà mójútó ẹni tó ní kọ́ máa mójútó ìyàwó rẹ̀ tó ní kọ́ máa mójútó àwọn ọmọ rẹ̀ àbíkọ́ máa dunnú ọlọ́run ni ẹ máa fún wọn lásọ nípa àyín bá ti kí ni bá ti ma Suratul Baqara àyà 233 ìbẹ̀rẹ̀ lọ́run ti ní ká máa raṣọ ti sàlẹ̀ fún wọn àtàsọ tààrin àti aṣọ jẹ̀lìbá tún gbélé àti nìkọ́ oye látara kíṣíwà yìí na bàtà na ti wà mbẹ bẹ̀ ọ̀sáwọ̀ ọ̀hún náà ni àbí ẹ̀hẹ̀ ó ti wà ń bẹ̀ ọmọ ya ń jẹ́ olóòtú rabata gbẹ̀ láàrin wà tọ́ lọ́n wọn náà mọ̀ ẹ̀ lónìí ilé ayé ò lè tó bá wọn òun sì ń ra òun sì kí ni jama òun sì ń ra. yíò sọ fún ìyàwó pé àwọn sàlàfíà ti àná wọn káyé sí òun sì rà <laughs> àbúwọ̀ rà wọ́n rà náà bí wọ́n bá wá rà wọ́lọ́mà ọlọ́nsá ní wàhálà lè mọ̀lúdì làwúrí sí fún wà kí sọ wàtí húnna bíl ọlọ́ni ẹ̀ràn tí wọ́n wọ̀ fún wọn obìnrin fẹ́ràn sọ kò sí gótó lè ké tó bá sọ fún pé mo ti rí yàlùbáàbù mo tẹ̀lé ọ̀pọ̀ amárùn lọ́nà méjì báyìí ìtẹ́bọ̀ wọlé ah, yóò dẹ̀ tètè mọ́bọ̀ ọ̀tọ́ ayé ọ̀nà kọ́ọ̀bù nínú pálí ọ̀tọ́ akọ́ bọ́tà jáde nílá lọ́rùn àbá yọmọ hakura lọ wọ́n <laughs> hakura lọ torí pé àdámá ni ẹ̀mọ̀ yá mi àdámá ni torí tí mo bá níbò káàtà sí ọlọ́run oníṣẹ́kẹ́ ni ẹ̀sìn márara kóra fún wọn lásán àwọn mìíràn ara jàlùbáàbù tó jẹ́ pé fitna aṣọ aṣọ tinú ilé ọ̀tọ̀ aṣọ tìta ọ̀tọ̀ ẹ̀kọ́ wá wọ̀ kọ̀ọ̀kan ní ààyè ibi tó ti yẹ kó ṣe kíní kọ̀wọ̀ ọlọ́mọṣà bò wá láti rí o ààyè yìí sìn èèyàn tẹ̀ra mọ́sẹ́ ni àbí Suratul Baqara ààyè kíní jama ààyè two thirty three nítorí pé tó ti rí nínú ìdùnnú oyè inú rẹ̀ máa dùn òun náà tó wọ aṣọ ọ̀dùnnú inú tẹ̀ náà máa ṣe kí ni yọ máa dùn wọ́n fi ní gbogbo tá a bá ti ṣe nínú sẹ́mi wa Al-Qur'ani ní ká máa ṣe kí ni ká máa wò àti sunnah nàbì nínú àwọn ìwọ̀ tá a máa fún wọn àǹtò tàí máa ha ọmọ ara ń jẹ sílé ìwọ ọlọ́mọ ara ń jẹ sílé tó bá ya olówó ọ̀sán padà tó bá bùn ọ yọ gbà dáadáa àmọ́ kára ń jẹ lé ọ̀rùn rẹ lọ́wọ́ ó o sì gbọ́dọ̀ kanra tán bá ń jẹ́ ee na o sì gbọ́dọ̀ kanra tí wọ́n bá jẹ tán wala tubtilu sadaqatikum bil manni wal adha sọ́dọ̀kọ́ ni gbogbo oúnjẹ tán rà sílé yẹn sọ́dọ̀kọ́ ni wọ́n wọ́n mọ́ sẹ́rẹ̀ lẹ́jọ́ alìkèyàmà tó bá kú díẹ̀ tó wọ̀ náà bóyá owó ewé dúró lọ́wọ́ fi làwọ́ owó ilá ilá ilá tó ọlọ́jọ́ ráyẹ bọ́yá òun ni ó fi wọ̀n sùn wọn mọ̀ mọ̀ sákò láti mọ̀ wá sínú ọwọ́ fẹ́ iṣẹ́ tẹ̀rọ àdìyà wọlá má lè hádà kìtà láyò bá hádà sọ̀gẹ́rẹ̀tàn wọlá kẹfẹ́rẹ̀tàn ilẹ̀ àṣọ́ha ìwé yẹn ó clean débi pé kò sí iṣẹ́ tínú sẹ́rí báyìí tẹ́yìn rí nínú fáìlẹ̀ ìjọ kíá ó lè jẹ́ owó ẹ̀ha ìlókùn tó wọ́n fi kún sẹ́rí yẹn tẹ́yìn wà jẹ́ náà pé ìbá ti wá gbà báyìí èèyàn ní kánra tó bá ní ọ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ní ó ṣe kíní ó fún wọn wèrèwèrè tó ló ti mọ̀ pé wọ́n kọ́lẹ̀ fún ọ ní al-akhirah Abu Muawiya al-Kushairi fámìlì Kushairi ó lè bá nẹ́bọ̀ Muhammad sallallahu ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ó ní máhàkù zawjatu ahadina alayhi ó ní kí ni ìwọ̀ ọ̀tá ìwọ̀ àwọn ìyàwó wa tí wọ́n ní lọ́rùn wa tọ́dé pé a máa ṣe é anábì náà ń tọ́ tàìmà ha ìdá àtọ̀ àìmìta anábì ní tọ́ bá ti jẹun máa rí fóun náà ń sekí ni máa rí fóun náà ń jẹun ẹ̀wọ̀n tó anábì kọ́kọ́ dákọ̀ tọ́ ha ibi ń pa obìnrin ìwọ lọ́wọ́ wá sẹ́lọ̀ ibi wá ń pa ìyàwó ẹ̀ títí wọn wá dá màmá ó ti jò lábẹ́ jẹ̀lẹ́bàbù ọwá ní ìwọ́sìn jọkọ̀ èyí tí ó fún níwọ̀ rẹ̀ ọmọ fún ló jẹ́ bípa rẹ̀ bá ṣe ṣe kí ni bàbá sì mọ̀ sẹ́yìn tó já máa fìyẹn sí ni pé ẹ̀kọ́ nítorí oúnjẹ náà ní gírèdì kí á jẹ́ ọmọ àsọ fún ọ wípé mò ń ṣe wà yìí oṣù tá a fẹ́ wọ̀ yìí Mr. Big ló ti máa gbóyè torí ànábì ní à ń tó tẹ̀ máa ha ìdàtọ̀ yìí àwọn ọkàn wá fìdí jálẹ̀ ní pé ha níbo láti wá rí adúrú 35 ní láìlọ́nù kan lọ́nà ọgbà <laughs> wàhálà ti dé ló ti jẹ́ pé ẹni tọkọ rẹ̀ ní púpọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n máa ṣe lé wọn èyí ò sì sọ wọ́n dọ̀ ọmọ àlìjánná ẹ̀sẹ̀ ń gbá àárín yẹn báyìí kò sì sọ wọ́n dọ̀ ọmọ náà ẹ̀yọ́ wáyá mi ọlọ́run kẹ́lò mi yọ gbádùn láyé tó gbádùn lọ́rùn gbówó oṣù pọ̀ tó bẹ́ẹ̀ náà ní ìbádà wọn pọ̀ anú lẹ́sọ̀dọ̀ ọlọ́run dálé kan fọ́dí lòlá bọ́lọ̀ bá ti fún ẹ̀yìn náà lẹ́fù yìí ni dèdè aṣọ tẹ́rà dèdè oúnjẹ tẹ́rà lẹ́fù iṣẹ́ tẹ̀sí àti bóyí ọlọ́run ti ń bù fún yín torí wá kan méjì náà ni ẹni kọ́ pọ̀ àbíkọ́ ọmọ níwọ̀nba àmọ́ sẹ́nìkan ti bẹ̀ẹ́lẹ́ ayé fún kò ni kásètò ibùgbé fún wọn ìwọ rẹ ni kọ́ kọ́lé fún ìyàwó rẹ̀ bọ́ọ̀ bá lè kọ́lé ló sì dálé gbà ìwọ ló dálé kọ́ bọ́lọ̀ bá kádà sí ìyàwó rẹ̀ tọ́lọ̀ bá ní bá fámìlì wọn lówó wọ́n bùn lówó ó bùn ọ ẹ̀fẹ̀ kọ́lé ẹ̀fẹ̀ gbalé ọ̀yà ọ ni tó bá sì bùn ọ ó bùn ọ àmọ́ ọ̀rùn rẹ̀ lọ́wọ́ ibo lọ́lọ́run ti sọ ọlọ́run bá ní askunūhunna min haythu sakantum min ujrikum min wus'ikum ọlọ́run bá ní ìgbà tẹ̀ ṣiṣẹ́ tẹ rówó yẹn askunūhunna ẹ mú àwọn obìnrin ẹ lè fi wọ́n bọnú lé askana yuskinu iskan ẹ lè fi wọ́n bọ bẹ́ẹ̀ sórí ibi tó fi bọ̀ ni ìwọ ló fi bẹ́ẹ̀ rẹ̀ kọ́wọ́ kan wọ́n bẹ̀ ń tiẹ̀ wọ́n kàn débẹ̀ kó ní masha allah tabarakallah four bedroom flat two bedroom flat self contained masha allah kọ́dà ẹlòmí a room inú ló dùn pé ah táwọn sọ ẹ̀kú onílé olé yàrá kan yìí náà èmi balẹ̀ yọmọ ní abuja ìjọsá fún ọlọ́ ọ̀fẹ́ àmọ́ èrú mọ̀dá tó nígbàtọ̀lẹ́ o torí ẹni lè gbàlejò ẹni lè gbàlejò kò sálejò tẹ́lẹ̀ gbà àti bàbá rẹ̀ bá dé gan ọ̀yà jáde fún wọn àbí kí àwọn olóṣèké ni wọ́n jáde ìyá ìyá rẹ̀ ní ìbọ̀láwà sún pẹ̀lú ìyá ìyàwó ẹ̀ ọlọ́mọ fàdánwò rẹ̀ kàn wá wò àwọn tó ti kàn kọ́lọ́ wọ́n bá gbà wọ́n láàyè ọlágbára ọlọ́mọ bá wa ilé ọ̀ràn ọ̀kọ̀lọ́wà wò wọ́n ní gbogbo ta kàálẹ̀ pátá sọ́dákọ̀ ni anábì ní ìdá ànfàkà rọ́jù ara áàlìhì gbogbo yíkéyìí nínú àwọn ọkùnrin tó bá náwó fún àwọn aráalé rẹ̀ tó sì wàhálà tó náwó lé wọn lérí ọwọ́ anáwó náà yàtẹ̀síbò ha ní fi ń retí ẹ̀sán látọ̀dọ̀ ọlọ́run ẹ̀bìl ikhlas kọ̀sọ̀sọ̀kúsọ kọ̀kanra owó ikú yìí ọ̀náwó náà pẹ̀lú rọ́jú lérí àwọn ìyàwó ẹ̀ fayyaláwo sadaqa anábì ní yóò máa jẹ́ sàrà muttafaqun alayhi al-hadith fi sahih al-bukhari wa muslim a ní kanáta ẹ má bínú owó ẹwà náà ti tán lánàá ẹwà náà tán lánàá ṣe bínú ìṣẹ̀mú náà ìrántí sọ fún yín àwọn ọmọ ní yóò gbúlà àwọn olóòdì àárọ̀ yìí ọmọ ní jazakumullahu khairan barakallahu fikum ẹ̀sí gbogbo ẹ̀ sọ̀dàkọ́ọ̀tì kì í sọ̀dàkọ́ọ̀tì bó sì máa ronú nù olóòfin níyàwó yìí torí bóbìnrin bá bẹ̀rẹ̀ náwó ipẹ̀ ẹ̀rẹ̀lẹ̀ ẹ̀rẹ̀lẹ̀ èyàn fẹ́ dákejì sùn náà ti bá sùn ti bá jí kọ wá tó àlàyé yẹn ṣe fún mi ó ní kí wọ́n kọ́lẹ̀ wọ́n ti sọ ẹ̀kọ́ wọ́n yí ìyàwó méjì ẹ̀mẹ́jì ẹ̀kọ́ ìyàwó mẹ́ta ẹ̀mẹ́ta ẹ̀kọ́ ìyàwó mẹ́rin mọ́ṣáláà ẹ̀mẹ́rin ẹ̀kọ́ ẹ̀kọ́ rán wọn lókè mọ́ wọn lókè <laughs> wọ́n sì kó gbogbo ẹ̀ wá lọ́wọ́ sọ fún ọmọ pé ẹ̀dẹ́fà ọ̀yá wọn lè ránjẹ ẹbí wọn náà lọ tìmọ́tò fún ẹ ní bó ṣe lọ́tọ́ ń bọ̀ yẹn ìbàdàn wàláhì ìbàdàn wàláhì ẹwé ìmọ̀lọ́mbúra wọn yìí ní ìbàdàn àmọ́pọ̀lọpọ̀ wa wọ́n sì ní ká má ba ìbàdàn kọ̀ wá ká má ba jẹ́ pẹ̀lú kárí ni àti ọ̀rọ̀ kọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje súnmọ́ wọ́n yóò lábí rọ́gábátà ha àlẹ́fẹ́tọ̀ tó bá ní bùkátà sí ọ gbogbo àwọn ọkọ ìyàwó àti gbọ́ ilé iye ànífẹ́ lójú jù bẹ́ẹ̀ lọ tó láwọn ọmọ kéèkéè tó bá ní bùkátà sí ọkọ ọmọ sí kíni kọ máa dá lóhùn kọ máa súnmọ́ nítorí pé bẹ̀rẹ̀ tí ọkọ rẹ̀ bá pè pé kọ máa bọ̀ tí ọba dáhùn tí lè fi má tínú ọkọ yẹn sì ń bàjẹ́ àwọn mọ̀láìkà ọmọ àṣepèlè ọ̀la àti sùn sàkè ọkùnrin tó ń fi oorun dùn ọkọ ọkùnrin tó ń fi oorun dùn ìyàwó tiẹ̀ kọ́ ọlọ́run ló ṣe pẹ̀lú tọ́lá lọ́n ti ní wàá ṣèrò hàn ná ìlmà ó sì lóhun òsì kiri òun ò sí dáadáa pẹ̀lú ẹ̀ torí dáadáa ni torí nǹkan ìyẹn tó bá ṣe inú rọ́bà jẹ́ tó bá ṣe inú rọ́ dùn ọlọ́run ti ní wàá ṣèrò hàn ná ẹ̀hẹ́n wọ́n láwọn rí àdísí fáwọn obìnrin àmọ́ wọn rí ẹ̀rí fáwọn mo ní ọwọ́ mẹ́ta ẹ̀yìn kò tí yé ni ó wà ń bẹ̀fẹ́ yìí náà ó wà lábẹ́ wà á ṣe róhùn náà ní mahrum tẹ́yìn bá lóhùn ṣe dáadáa tọ́nà sí ni ó ṣe dáadáa kí ni èèyàn padà jẹ́ èèyàn padà rí bínú ọlọ́run wọ́n sì mójútó àlàáfíà wa wọ́n mójútó àlàáfíà irú nǹkan bẹ́ẹ̀ ìmọ̀ ń dà lérú lásùnmọ́ àwọn afá tí wọ́n bá mọ ìlàjì gbogbo àti abáyọ̀ lẹ pé kò sẹ́ni wọ́n lè fún lójẹ́ lé wọn wọ́n lè fún lásán lé wọn bọ́dà wọn lè kọ́lé fún lé wọn àmọ́ èyí tí ó ń béèrè ni kò sẹ́ni tó lè ṣe lé mo rí àwọn afẹ́sìn pé kán júwe àwọn kan tó jọmọ lálàáfíà ẹlòmíì láti bí ogún ọdún àrùn tí ń da nǹkan kínkín báyìí náà ni ó sì máa jẹ ẹni ó máa mu ẹ yóò sì máa dúpẹ́ lọ́dọ̀ lọ àwọn fóònù ìlàjì ẹ mọ́ fọ̀rọ̀ yín pamọ́ fún wọn o nínú àwọn ẹ̀tọ́ ni o ẹ̀tọ́ ni o ẹ̀tọ́ ni o ẹ̀yọ́ miami kọlọmọsẹ̀ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa afáwa Uthman ọmọ Maz'un lamma qata'a an ahlihi ila al-ibada olóòwò ọmọdé lórí wọn ma gbàwẹ̀ lọ́sàn-án òun ní súnmọ́yàwó yọkàmọ́ fi yóò fi yàwó ẹlẹ́ yọkàmọ́ ìbádà gbogbo ẹ̀ nígbà tí ọ̀rọ̀ rẹ̀ padà dọ́dọ̀ ànábì ànábì ní òsúnmọ́yàwó rẹ̀ ànábì ní wa inna li ahlika alayka haqqan ọmọ pé bọ́lọ̀wọ́n bá rẹ̀ sí níwọ̀ tí ó gbà tí wọ́n náà níwọ̀ tó fúnra rẹ̀ ìyàwó rẹ̀ náà ní ìwọ̀ tó ṣe kíní tó fún kí náà nípe níwọ̀ mẹ́rin jama náà ní kọ́mọ sọ́mọ kọ́lọ̀ bá aláà kọ́mọ jẹ́ àṣìṣe o wọ́n bá ṣe pẹ̀lẹ́ ọyọ́ mu ọ torí híya madiluma híya madiluma ẹ̀yọ́ bá sàbòsí fún tọ́ba ilé ṣe pẹ̀lẹ́ ọyọ́ mu tá a ṣe bẹ́ẹ̀ lọ́hùn kí arábìnrin kó torí ẹ̀ sépèlé ọkọ ẹ̀ àmọ́ tó ní bá ń bàjẹ́ tó fún lẹ́tọ̀ rẹ̀ inú ọlọ́run ní dùn sí wọn náà lẹ́yìn náà kọ́ ọmọ sàmójúkò níbi àwọn àṣẹṣe rẹ̀ ìyàwó rẹ̀ ò lè da táwọn ẹ̀rù sẹ́ni àfi tọ́ba dé dùkú dà ọkàn tẹ̀lé jọ́ ọ̀dà láriwo ó dùn kúròrò tọmọdégbè ló kúròrò lọrí kúròrò ọ́ ládùúgbò gbogbo èèyàn náà máa gbẹ́jọ́ rẹ̀ ó tún àṣírí ara rẹ̀ nígbà tó wá sí ìyàwó ẹ̀ tán ó tún wá tún ti ara rẹ̀ tó bá ti gbà pé ìyàwó rẹ̀ gbọ́dọ̀ dá ní hundred percent ọlọ́run Allah subhanahu wa ta'ala ó sàlàyé fún ọ́nà al ó ní bàyín kárí tó mọ̀ ọ́nà ó ní tẹ́ bá ṣe kórìíra àti kárára wọn fàásà an takrahu shay'an wa yaj'al Allahu fihi khayran kathira ẹ máa ń farada ọlọ́run lè padà forí síbẹ̀ fún ọlọ́run gbà yín mọ̀ràn igbó kò sẹ́ni kankan tí ò ní ní kankan tí ń kórira lára ìyàwó ẹ̀ ọwọ́ àdìsí yóò wá yíyọ àdìsí ni mo fẹ́ ka yìí anábì ní stawsu bin nisa'i khaira anábì ní ẹ̀dàkùn ẹ̀ máa sàsọ́lẹ̀ dáadáa fáwọn èèyàn nípa obìnrin gbogbo èèyàn tó bá ti rí tó níyàwó mo sì dáadáa sí ìyàwó ẹ̀ sí àwọn àbúrò rẹ̀ wọ́n ti wá lé ọkọ mo sì dáadáa sí wọn o bàbá ọkọ ìyàwó ọmọ ẹ̀ mo sì dáadáa sí ọ stawsu nìyẹn tẹ́bá ti pàdé àwọn èèyàn ẹ máa fọ̀rọ̀ obìnrin kọ́ wọn lọ́rùn àwọn ọmọ rẹ lọ́kùnrin tó ti níyàwó ayàwó mẹ́rin anábìnrin ẹmọ́ fẹ́ ẹmọ́ fàwọn èèyàn lẹ̀ láì ti ṣe wà síyà fún nípa kíní nípa àwọn obìnrin tọ́ anábìnrin gbèsè fún ọlá onígbogbo ọ̀rọ̀ àwọn obìnrin ká máa rán ìsọ̀ọ̀sù bí nìsa ìkọ̀ ìwà anábì ní fa'inal mar'ata nítorí pé obìnrin khuliqati min dila a'waj àdáwọn látara ẹ̀fà tàhà tó ṣe kíní ọwọ́ sórí bó ṣe wọ́n bó ṣe mọ́mọ́lé jẹ̀ náà yọ́ wà wọ́ dúra wọn lọ àmọ́ pọ̀kàn ní wọ́n bì kan ọmọ yá mi kọ́ ha gbogbo Qur'an tán kọ́ ha gbogbo kútùbù síta yóò níbi tọ́wọ́ sí kó dé pò ní sáálẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ní sáálẹ́kọ̀ọ́ tọkọ kọjá ní alákàtọ́ ma pé ibi wọ́n sì káyà déhùn ọ̀nà bá túnmọ̀ sí ní o ibi wọ́n káyà déhùn kọ́lọ́ bá túnmọ̀ sí ó ṣe ẹ̀dẹ́kùn ẹ̀dẹ́kùn kí ní àwọn ìyàwó ànábì sefa ànábì sàtọ́là sófin lọ́lẹ̀ yìí jòkó jẹ́jẹ́ rẹ̀ kọ́mọ́ túlẹ̀ ààrẹ ọlọ́run ní àṣàrò búhu ìntànlákọ̀ kódà àyòbùdílẹ̀wò azwajan khayran khayran khayran min min umatina min kun aya sọ̀kalẹ̀ látòkè jibril ló sọ̀kalẹ̀ ọsọ̀fà dẹ̀dẹ̀ ọlọ́run sọ pé kí n sọ fún yín pé kọ́ bá mi sọ fáwọn ìyàwó ẹ̀ ibi tí wọ́n bá rọra tánàbí bá fi lè kọ̀ wọ́n lẹ̀ èmi ọlọ́run ọba ń fún ànábì láwọn ìyàwó mi tí wọ́n dá àjà wọn lọ ẹ̀dá ẹ̀dá kan mọ̀tọ́ mọ̀ pé tọ́ba ẹ̀kọ́ lẹ̀ tọ́ba ẹ̀kọ́ lẹ̀ ṣe arábìnrin yẹn ṣe tọ́da ló ṣe <laughs> ẹ̀dá kan bá níbi ṣe dáa tó bá níbi ṣe dáa tó bá níbi ṣe ní sùúrù tó ó ṣe níwà tó tọ́lákọ̀ Hafsa súnmọ́rọ̀ jà á ó sì sọ fún ìyàwó Hafsa wàlí yẹtu bíntu wàlí àbí bìláyà tí wọ́n kílẹ̀ tẹ́wọ́n ní amplifier ìpè mọ́yọ̀ ń dáa rẹ̀ ìyàwó afsọ̀tàwì sọ wàmà tún kò pàmà kìí sọ lóru kò sì má gbàwẹ̀ súnà bó sì dáa tó bó sì jẹ́ ìyàwó ànábì tó ànábì sọ fún òun sí kíní òun yọ̀ǹda rẹ̀ kí náà sí ẹ̀fẹ́ náà fẹ́ yọ̀ǹda ìjọbìnrin bá ànábì sọ ní sùúrù tó wá sí sùúrù débi pé ànábì wà ní pẹ̀tọ̀ lágùn ló sí kíní lọ́kàn kí náà obìnrin yẹn sí nídìí bẹ́ẹ̀ fara olórí ìyàwó tọ́lọ̀ ń fún ọ̀yẹ́ tọ́ba ìjúlẹ̀ tọ́ba ìlọ ó sunkún ọmọ pariwo káàkiri ìgbà táwọn fi pariwo dé gbọ́ ọ̀dà adábàtà fáwọn adéta ẹlòmíì ti fẹ́ wọ́n máa mọ́lé jẹ́ abẹ́rẹ́ pé sí ayáyí ń kírun wọ́n ní wọ́n kírun mọ́ṣá aláàlẹ́ wọ́n lo jẹ̀lbáàbù wọ́n bora fọ́lọ́ wọ́n dìde lóru wọ́n gbá wẹ́ wọ́n sì ń dáná wọ́n ò sì sí náà wọ́n sì ṣíríkù Eh, wọ́n ní eh, ọgọ́rọ̀ sọ ní ìmúlẹ̀ ah, àmá kọ́ sọ ma kọ́ sọ dákun nítọ́lómi náà rán nínú ilé tí ẹni tí wọ́n rò fọ́mọ̀rọ̀ sọ náà àwọn obìnrin míhun ó ti ọkọ̀ jẹ́ náà bára dankan míì wọ́n sì ṣe wà yẹn wọ́n ní wà yẹn látara bẹ́ẹ̀ a lè ṣe dáadáa pẹ̀lú ara wa anábì láyà forúkọ mọ́mìnà mọ́mìnà anábì ní mọ́mìnà òdodo ẹ̀yin sàábà ní báwí o ẹ gbọ́dọ̀ láyé bòkè ìlú mọ́mìnà mọ́mìnà ẹ gbọ́dọ̀ bínú sáwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin tó wà ń lé o ń kẹrí àmìnà àkólíkọ́ tẹ́ bá ṣe kórè àwọn àwọn àkàntẹ́ mọ́ wù tí ń dùn yín lọ́dọ̀ àmìnà àkàrẹ ẹ mọ̀ wù yí wọ́n ṣe ẹ mọ̀ fi pàyí àwọn wa ń kọjá wọn ìyẹn dáadáa níyàwó rẹ o tí wọn náà bá ti dáa bí o bá dáa tó bá dáa yóò padà dáa pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ kò sá mọ̀ sí dáadáa adáadáa náà ni kò sì sùúrù pẹ̀lú ẹ̀ níparí ọ̀rọ̀ mi lábala àwọn ọkùnrin torí kò ní dákí ìdìdé ń bí ká máa wá lọlé wọ́n máa pé kọ́dà ọlọ́run ní kọ́ sáyè láti sọ ti <laughs> ọlọ́run sábà wá tó ẹnì kọ̀ọ̀kan wá sí i an ya'dila bainaha wa bain darratiha tán bá wá jẹ́ yọ kan lọ afá òṣìṣẹ́ ìyàwó méjì dùn ìyàwó mẹ́ta dáa àmúniṣẹ́nu ìyàwó mẹ́rin lọ dáa jù <laughs> àmá ọwọ́ hardworking kò sí tó wà ní kòrán ti ọ̀dá lọ́lọ́ ti ní fáńkì òun tọ́lọ́ ti yọ̀dá alọ́wọ̀ ní yọ̀dá àfẹ́wọ́ yóò kan yẹ̀dá ọlọ́ni fáńkì òun ọlọ́ba ní ẹ̀yọ́ ọkùnrin mọ́gbà yín láàyè máa tọ́ balẹ̀ fún mi náà nìyẹn sá èyí tó bá ti fẹ́ láàrin àwọn obìnrin tọ́pọ̀ rẹpẹtẹ yẹn wọ́n ti ná ẹkọ méjì méjì sọ́dọ̀ wọ́n ti ná lọ́kọ́kọ́ sọ kò sẹ́ni tó pa ayà yẹn ọba mọ̀ bínú ò lè parẹ́ kọ́lọ̀ ọkùnrin mi bínú àbẹ́ ẹ̀gbọ́ rí àmì ilé kò sí sí àfáàn fẹ́rù gbàǹjílẹ̀ wọ́n ni wọ́n fẹ́ ọmọ lé ọmọ rẹ̀ tọ́wà ni pẹ̀lú orúngbà inú gbọ́dẹ̀ pẹ̀lú tèmi lọ kí ló dé òun kí tí <laughs> ẹlọ́mọsẹ̀ tó wá sí pẹ̀lú gbogbo súnmọ̀ yìí kọ̀ bá bí tọ́jà lára rẹ̀ nídìbẹ̀ <laughs> ọkùnrin gan ń gbé ogun ti polygamy eh, ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà ní bayan khiftu Allah ta'adilu tẹ́bá mọ̀ pé wọ́rù bá ẹfẹ́ mẹ́rin mẹ́rin ẹ̀yìn ni kíftù Allah ta'dilu tẹ́bá mọ̀ pé ẹ̀ ní ṣe dédé ní àárín wọn fọwọ́ àìdá ó sì wà dáwà sí lẹ́fù ẹlẹ́yọ̀ọ̀kan lọ ní ẹfẹ́ yọ̀ọ̀kan ẹ má jù ọ́ ẹ má jù kó ju ẹyọ̀ọ̀kan yẹn lọ torí ẹ̀ lè ṣe dédé dédé yẹn lára nǹkan ayé ni òkè ti fẹ́ àti ìbálò ìbálò àti fẹ́ òṣìdédé mẹ́rin àmọ́ ó fún wọn ní ilé kan náà ó fún wọn ní oúnjẹ kan náà ó fún wọn lásọ kan náà lẹ́yìn náà wọ́n máa pín oorun jọ́kànjọ́kàn jọ́ méjì jọ́ méjì jọ́ mẹ́ta jọ́ mẹ́ta ọ̀sọ̀ọ̀sẹ̀ àwọn tó bá ti sùn lọ́dọ̀ wọn ọmọ lọ lè bẹ̀ wọn wò ètò ìpọ́ dágbére pátápátá ànábì máa lọ́dọ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ tí ó sùn lọ́dọ̀ yóò sì pa àwọn lẹ́rìn kó tó kó mẹ́ yóò pa àwọn lẹ́rìn kó tó sí kíní wàá ṣèrò ó nàbẹ̀rẹ̀ tó ti ń pé kò sì ẹ̀sìn lọ́dọ̀ àwọn lọ́dẹ̀ fún ọlọ́njẹ dédé yẹn ẹ̀dàkùn ìwọ ni ẹlẹ́kẹ̀wá níparí àǹtẹ̀tẹ̀ sọ́jà náà láha ọmọ túnra ṣe fún ìyàwó rẹ̀ afa islam ẹ̀sìn mọ́ra ẹ̀sìn mọ́ islam lọ́dẹ̀ tónítóní òsè yá abaka ọ̀tá yẹn ẹjọ́ kan yọ mọ́ ẹjá sọ yóò ṣe kíní ọwọ́ ní wọ́n tẹ̀lé sàlàyé olójú ọ̀nà àwọn sálàfù lọ musa abba kan wá já sọ̀rọ̀ márùn tọ́rọ wọn ti gbọ́ yé alùkọ́rá ni wọ́n ma ń tẹ̀lé o ọmọ abíyá ọmọ abẹ́ ọmọ mú irun gbànìkan ló filẹ̀ bírun orí rẹ̀ náà fẹ́ sọ láwùjọ tí wọ́n bá wà ó yé ó tún bẹ́ẹ̀ bá kún kọjá géèjì èyàn strange wọ́n ní mọ̀já fún ìrìn ọmọ ṣàtúnṣe àfá abúlábùn abbas nígbàtẹ́ nìkan ní tí ń túnra ṣe ó ní inni la uhibbu an atasayyana lil mar'a ó ní máa wù mí kí n máa ṣàtúnṣe fáwọn ìyàwó mi kí n túnra ṣe kí n wọ́sọ kó nítumọ̀ kama uhibbu an tatasayyana li bẹ́ẹ̀ mi náà ṣe máa ń fẹ́ káwọn náà ó ṣe kí ni káwọn náà túnra ṣe ebi ìyàwó rẹ̀ náà bá wọṣọ skirt and blouse àti máa wọ̀ ní sọmọ tó ọmọ tún wò sọmọ kọ́ ọmọ tún wò ọwọ́ jàlábí ààyè ó tún wò ọwọ́ ọkọ̀ kò délẹ̀ pátápátá yẹn ó ṣe kíni ó tún wò tó pé áá ah, ah, kò sáré gbóngbé náà <laughs> nídìí bẹ́ẹ̀ inú rẹ̀ ń dùn ni sórí bí inú tiẹ̀ náà sì máa dùn tí wọn náà bá ṣe kíni ètò wọn náà bá gẹrun mọ́ rẹ nù inú rẹ̀ máa dùn tó bá fọṣọ tó lọ́ṣọ tó wọṣọ tó dáa ọwọ́ ṣòkòtò àǹkárá ọwọ́ sáàtì rẹ́dì broda mi ti de bọ́tì ní àyà sí ọlọ́lọ́mọjọ́ kí ká fẹ́ de bọ́tì ká fìtì wọ̀ fìtì ọ̀dà ìyàwó rẹ̀ lé oní kí n de bọ́tì ní máa ń dáa ní máa ń dùn mọ́ ni àbí kí n ṣáyà lé ọba délé obèrè ọba délé kó ṣe kí ni ẹ̀hùn eh, ọ̀lẹ́nì kan sì yí sẹ́ndé bọ́tì ní ìṣẹ́ sí bọ̀dé bí ìyàwó rẹ̀ bá ní kò sí bọ́tì ní àyálẹ̀ ló wò ẹ̀tọ́ sọba ti fẹ́ wọlé ọmọ sí yẹn àmọ́gbọ̀n ń jáde sáàrù àwùjọ àwọn èèyàn ọmọ dìbọ́tì ó ti ẹ̀hẹ̀ wọ́n rí fara pé ara ẹ̀sìn ní ìsàrẹ̀ sí wọ́n ló ṣe tó wọ̀ tọ́ ẹni wọ́n bá ta wíwí náà kọ́lọ́pàá tàjọ́ sàǹfà ní fáwọn ọkùnrin sọmárì gbogbo ẹ̀ náà ni pé àlùmọ́ aṣọ́dọ́tò gbogbo àwọn ọkùnrin gbogbo tá a ní ká máa ṣe ìbáàdà ni o abẹ́lọ́ nínú àánú rẹ̀ tí agbára rẹ̀ kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa kábàjọ́ sú wa kábàjọ́ rẹ̀ wa tá ń tẹ̀lé àṣẹ tí mo kálẹ̀ àtàwọn mẹ́rin bọ̀tá wa ti dín gbogbo àwọn òfin ọlọ́wọ́ báyìí ẹ̀ nílò ìpẹ́ ẹ̀ máa ṣe èyí tó bá ti wù yín ẹlòmíì kéwú àmọ́ kìí ṣe gbogbo tó kéwú nílò kọ́dà ẹlòmíì ṣe alùkọ̀ fún yẹn tí ń náyàwó ẹ máa gbogbo kúbọ̀ ìpè láti bò nílùú báyìí ta ló lù ọ́ ní ṣáàṣì wo ó ní ṣáàṣì tí ń ṣe alùkọ̀ fún yín máa gbé nọ́mbà rẹ̀ máa mú nọ́mbà rẹ̀ ìlà wa ẹ̀bẹ́ jáde anábì wọlá tẹ̀lé ibùdó wọ́jì ha anábì ní ẹgbọ́dọ̀ lówó bẹ̀rẹ̀ wọlá tẹ̀lé ibùdó wọ́jì anábì ní ẹmọ lówó bẹ̀rẹ̀ ayàkọ̀ àwọn tó sì ní wádìí ìbò hún náà àdíṣe padà tú wádìí ìbò hún náà tọ́rí bangẹ́rá mọ̀bárẹ̀ bẹ́ẹ̀ bá ṣe nà wọn nínà tí ò ní lápá tí ò ní ta tí ò ní ro tí ò ní kan tí ò ní fọ́ tí ò ní sẹ́jẹ̀ tí ò ní lé tí ò ní ro ẹ̀dá bí ká gbọ́ sókè gbàdé bá fi hàn káàtì pẹ̀lú obìnrin lébi ká ìdánwò ní ẹ̀ ìgbọ́ sókè jẹ̀ǹkan fóbìnrin tó bá gbọ́ bá bẹ̀rù ọlọ́run nídìí bẹ́ẹ̀ ẹ̀sìn mẹ́jọ àmọ́ ran wọn sílé bọ́dọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí yóò máa ran ìyàwó ẹ̀ sílé ẹ̀dàkùnrin já bẹ̀rù ọlọ́run tó bá ṣe dáadáa àwa náà àárí dáadáa ń bẹ̀ tọ́ àwọn ìyá wa àkókalẹ̀ látàárọ̀ <laughs> ọlọ́run sàlékún ìmánìwà gbogbo ìta ní káwọn àgbọ̀ máa ṣe ọlọ́run mọ́sàwọ́lá ọlọ́njẹ́ ọlọ́run fún ọ láti ṣe sẹ́rẹ́ àwọn ta jẹ́ ìyàwó náà ẹ̀dàkùn tó tọ́lọ́wọ́n bá wa ẹ̀díkàwá náà kí agbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu gbogbo nǹkan ní kómìnà máa ń ṣe nǹkan méjì péré náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni pé kọ́ máa tẹ̀ láṣẹ ọlọ́run ọba rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kọ́ máa tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ tí ọba ti yapa àṣẹ àlàáfíà lọ́ba tán síbẹ̀ méjì yẹn náà ọlọ́wọ́n bá ní fasọ́lẹ̀ ha ọlọ́wọ́n láwọn obìnrin dáadáa nínú àwọn àlùmọ̀ ọlọ́wọ́n ní kọ́ni tààtì ìlàwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run tí wọ́n sì ń tẹ̀lé àṣẹ ọkọ wọn tí ó yapa àṣẹ Allah definition tọ́lọ́run fún àwọn obìnrin dáadáa ní Kùránì mọ́ kàyẹn Suratul Nisa lọ́wọ́ kọ́lọ́mọ́sà sí ní kọ́ni tààtì sẹ́rí Ah, yóò lè díẹ̀ o torí ìwé tí wọ́n ń kà kò gbà wọ́n láàyè kan di kọ́nítà iṣẹ́ tí ń ṣe kò gbà láàyè láti di kọ́nítà ẹwà tá a fún kò gbà láàyè òjò rọrùn fún láti di kọ́nítà kéwú tó ké kò gbà láàyè ah, ẹ̀wọ̀n fún ìgbà yà máa ní ẹ̀dá àwọn obìnrin lọ lè kéwú kán lè kéwú ẹlẹ́mìí ké kọ́ sàmání bó ṣe kéwú tó bẹ́ẹ̀ ló ṣe ya alágbàkòtò láàrin àwọn obìnrin ẹgbẹ́ bẹ́ẹ̀ ni fatiwa kan yóò ní wọn ti kà á bẹ́ẹ̀ ni ekitela fún mẹ́mẹ́ yóò ní gbogbo ẹ̀ masáyì ní gbogbo ẹ̀ lọ́wọ́ ti ma yóò kà fún yín lárúbáwá yóò kà fún yín lóyìnbó ọwọ́ fún lílò èyí ò ní kẹrin tí ń ké wọ́n mọ̀ kéwò wọ́n mọ̀ kété o kádàrá ló sẹ́wọ̀n mọ́bi tí ó ṣe máa láti bá bẹ̀lọ́ kọ́lọ̀ yìí padà gbogbo ọ̀rọ̀ àwọn àfàpátá ìlóye yóò tó mọ́rán pẹ̀lú létí àmọ́ kí n so obìnrin dáadáa nínú ilé látara pé kọ̀tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ẹ̀yin màyá mi ẹ dákun torí tọ́lọ́ wọn bá wa àṣírí ìfẹ́ obìnrin bá fẹ́ kọ́kọ́ òun nífẹ̀ẹ́ o kò ní lọlé ológun olóòdà àwọn fọ́nrán jálàbí afẹ́lẹ́bọ̀ òní sáájò kàmójútó ta'atu zawj mo fẹ́ máa tẹ̀lé àṣẹ àfa mi mo fẹ́ máa tẹ̀lé àṣẹ ọkọ mi tí o bá ti yapa àṣẹ tọ̀nà tó bá ti mójútó automatically ọkọ rẹ̀ ó fẹ́ràn. ẹ̀yin obìnrin làbúdà an ta'lami ayatu al-mar'atu al-muslima na zawjaki sayyiduki ọgbọ̀rọ̀ gbàdénúdénú pé ọkọ mi lọ̀gá mi gbogbo tó wà wù kọ́ lọ́wọ́ bá aláwọ̀ fún ọ nígbàtí Yusuf tó fa aṣọ Sùlẹ́ká tí wọ́n jẹ́ wọ́n tẹ́ra wọn lọ ẹnu lẹ́kùn ó ní wà alifaya sèyídàá e, sèyídàá sèyídàá ládàlìbà ọlọ́run ni àwọn méjèèjì wọ́n wá pàdé ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ tí ọlọ́run pé òun hm, aláàzíz àbí kí ní jẹ́ fún Sùlẹ́ká ọkọ ọlọ́run wa ní ọlọ́run wa pè ní alifaya zawuja oníṣẹ́ ìdáha ọlọ́run ni ó ọ̀gá ẹ̀ àwa lọ́gá yìí ẹfẹ́ ẹ̀kọ́ bọ́ọ̀lù ọ̀sẹ̀ tó nù tẹ́ ẹ̀ bá wá tó sí bí ọlọ́run tó sí rẹ̀ ẹ̀ wá ọkà kọ́lá ọmọdé ọkà bẹ́ẹ̀ bọ́lọ̀ bá fún ọlọ́mọ dáadáa ọlọ́run fi kún arákùnrin yẹn lé wọn ni wọn ni wà kánà abúhùnmá sàlẹ̀hà ọlọ́run bá aláà ló máa ń tó nǹkan bó bá ṣe wù ú pẹ̀lú dáadáa tẹ́yìn bá ṣe ọlọ́run àrùjáàl ọlọ́run ní ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà mímọ́ ọ̀dọ́lọ́láhùn bá dọ̀wọ́n alábáà ọlọ́run níbi mo ti gbé èmi mo gbé àwọn ọkùnrin lọ́lá léyìn lérí kẹ́ẹ̀dẹ̀ ìwà láyé yín ẹlẹ́ẹ̀kejì ọmọ àǹfà kú ẹlẹ́ẹ̀kejì gbé àwọn ni wọ́n ṣiṣẹ́ ìrìn náwó tó ṣe jẹ́ pé ńgbà mí ọkọ ò ní lówó lọ́wọ́ ìyàwó sì gbé sípò ọ̀gá ẹ̀ kò ní lówó lọ́wọ́ tó ó ti kí ló tó ẹlòmí ò ní tó bọ́lọ̀ ṣe tó àmọ́ torí pé náwó fún yóò wá di yóò sọ di ọ̀gá ẹ̀ àmọ́ méjèèjì ni kò gbàgbọ́ nítorí pọ́lọ̀ ń tó bẹ́ẹ̀ àti nítorí pé ńláàgùn wọn lọ ń ṣe kíní wọn àtàwọn ọmọ ẹ̀rẹ̀ ń jẹ́ ẹ̀yìn ṣiṣẹ́ àwọn aláṣiṣẹ́ bó lẹ́ni tí ń tọ́jú oṣù máa kàbùkù ọmọ tẹ̀láṣẹ rẹ̀ ṣe wọ́n ti jẹ́ pàṣẹ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì àǹtẹ̀kùn sákànà là ó di irinṣẹ́ ìfọ̀kànbalẹ̀ fún un ìtẹ́sùkùnú ilẹ̀ ìhà ọgbà tí má ti ń wọlé ọfẹ́ gba owó olówó kan tó fẹ́ gbà rí owó yẹn fẹ́ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ gbà wọ́n wá ọwà wo ẹni tí ń bọ̀ láti rìn àjò kò tí ì bọ́ agbọ́dá kò tí ń bẹ̀rẹ̀ pé bóòdì ọ̀rọ̀ owó yẹn sẹ́sẹ́ mi làkùsówó lọ́kàn àbómi ọkàn kí lọ́kàn jẹ́ máa ọkàn kọ tọ́lẹ̀dì kọ́kọ́ bá tún tọ́lẹ̀tẹ̀ ṣe ọkàn kọ gbaṣọ lọ́wọ́ ẹ̀ kọ gbẹ̀rù lọ́wọ́ ẹ̀ ọmọ sọ ìṣesí ọkọ rẹ tó fi ní fara ní àwọn olùfà wa wọn ni kẹjẹ irinṣẹ́ ìdùnnú ká wà ní tráfíkì ká tètè máa sábọ̀ wálé ti a ajá wálé ọmọ wálé ẹlẹ́ẹ̀kẹta an tahfadahu fi ardiha kọ́ mọ́ jẹ́ ẹnìkan kan bá ọ̀sùn lẹ́yìn ọkọ rẹ̀ ẹnìkan kan sì gbọ́dọ̀ rí òhò ọkọ rẹ̀ tọ́lọ̀ fi sára rẹ̀ ọlọ́run bá ní fasọ́lẹ̀ átù kọ́ ní tààtù ó wà ní hafi dọ́ọ̀tún lẹ́lẹ́ ọlọ́run àwọn obìnrin dáadáa làwọn obìnrin tí wọ́n sọ kọ̀kọ̀ wọn ni pé wọn lálẹ́ wọn ò sì lọ́rẹ̀ẹ́ ẹlòmíọ̀ àwọn àlè lẹ́ni tí ń jọ ń wọ́n jọ ń bára wọn láṣepọ̀ oye tó sì wà ní ọkọ̀ ọ̀rẹ́ òun náà ni àwọn ọkùnrin wọn ò jọ láṣepọ̀ àmọ́ wọ́n fìlì láti bára wọn sọ̀rọ̀ ẹni tàn tó wà wù ú wọ́n tún gbé nọ́mbà rẹ̀ yóò pè ẹ̀hẹ́ sísá sì dáhùn àwọn oníbòdó so jẹ́ oní kọ̀líṣì wọn níbi iṣẹ́ oníbòdó so jẹ́ oní wọ́n sọ wà àwọn jọ wà lọ́jà yìí ẹni tí ń pè ọmọ olóṣèlú jẹ́ ọlọ́ọ̀jọ́ parí skul obìnrin tí bá ti ń ṣerú ẹ̀. àṣetáàní díẹ̀ díẹ̀ díẹ̀ ni ọmọ àtàn tí ó fi ṣe kíni tí arákùnrin ohun tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tí ó fi di kíni àlè rẹ̀ tó bá ti wọlé ọkọ̀ ó dìlé ti gbogbo nọ́mbà tó wà lórí fóònù rẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti mistake pè ọ́ olóòtú mari ọlọ́run ṣe tiẹ̀ náà lẹ́yìn bẹ́ẹ̀ ọgbọ̀rọ̀ gbé mọ́ tó bá ti tó pè rẹ̀ ó gbé fóònù fáfá rẹ̀ táfọ́ bá sọ gbèsè ìṣègbè ṣẹ́rí lẹ́yìn tọ́gbọ́n pé kò ní kò ní nọ́mbà yẹn yọ sapa lérí nọ́mbà yọ sapa lérí àwọn kọ́ ma wá gbé fóònù ọmọ ní ẹ àwọn màdámù kọ́ àwọn ọmọ ní kọ́ onídọ́bẹ̀rin ìlànà onímọ̀ sí kíní onímọ̀ sí bẹ́ẹ̀ wọ́n lọ mọ́sà sọ níbi àbúrú bẹ́ẹ̀ lẹ́yìn náà ayọ́mayá mi ah, tẹ̀mùkínú zawj min al-istimta'i biha wọ́n láàmà farabalẹ̀ tọkọ wa bá fẹ́ láṣepọ̀ pẹ̀lú wa anábì ní ìsáadà àrọ́jùlò anábì ní èyíkéyìí ní ọkùnrin ìmọ̀ra àtàwò tó bá pèyàwó ẹ̀ ìlà faraṣìṣì oníkàwọn ọjọ́ láṣepọ̀ fa àbátí ọwá lóhun òṣè ọkọ̀ jálẹ̀ bàbá àtàkọ̀tùbáná ọkọ̀ náà padà wá bínú títí tílẹ̀ fi mọ́ alẹ́ ìhà obìnrin lélẹ́rí láàánà ti alìmọ̀láìka àtàtọ̀síbìhà wọ́n ní tílẹ̀ fi mọ́ gbogbo àwọn àpapọ̀ àwọn mọ̀láìka wọ́n máa ní tílẹ̀ fi mọ́ tí wọ́n tó láwọn màláíkà ọmọ ṣépè léyàn ọdá kí wọ́n mọ̀ pé ẹsẹ̀ yẹ kéré nílẹ̀ kékeré torí ẹni tó ní ká mọ̀ ṣépè tani láyà súnà lọ́ha mọ́ àmọ́ra àwọn màláíkà yìí jíṣẹ́ fẹ́ nìkan tani ọmọ jíṣẹ́ fún ẹ̀yìn tó má ti sìn kankan lọ́pọ̀ àwọn láṣẹ ẹ̀yìn tó fi mọ̀ pé àdíṣe ìṣàwọ̀dà nítorí sọ pé ó fi dùn ó fi ọ̀dàlà yọ̀dàmà ó ti wọ́n tó ti mú mọ̀ pé aláàfin pa àwọn màláíkà lálẹ́ òun pé wọ́n ṣe pẹ̀lẹ́ ẹ wá sáájú ayọ́ládọ́ yọ́lọ́kàn wọn balẹ̀ yóò lè wọ́n rí dùn nínú ayé wọn nígbà tí wọn náà tọ́ fàyè lẹ̀ fi sùn táwọn mọ̀láka fi wá ń ṣèpè lọ wọn lọ́mọ sàn sọ wọn bẹ́ẹ̀ à ń takọ́rọ̀ fi lè tí obìnrin gbọ́dọ̀ wà nínú ilé kò gbọ́dọ̀ jáde ọkọ dàn fi ibo yóò ti kún ẹ gbọ́dọ̀ jáde àfi pẹ̀lú yọ̀ǹda ọkọ yín kìrì bó ti wá jáde tán lọ́wọ́ ní alájí èmi lọ nánu ẹ máa gbogbo gbogbo ládùúgbò ẹ wà ní ìmọ̀lọ́dà ṣé mo gbàgbé láti sọ fún yín Ah, ìmọ̀ gbọ́dọ̀ sọ fún yìí tí dágún mẹ́ta ayáde ńlọ́nà a ti kúrò nínú ìjọ àwọn èèyàn àti dáàlùsọ́nà ọlá ti gbàṣẹ àwọn èèyàn ń bẹ ní maka arábìnrin kan wọn àtàbúrò rẹ̀ wọ́n lọ sí maka wọ́n fẹ́ kúrò ní àyè kan maka àti síbò bíi wọ́n dẹ̀ ń sọ fábùrú ẹ̀ pé òun ọ̀sọ́ fábùrú tó òun máa lọ sí táwọn lọ́yọ́ ọlá ti pèlé ìyẹn ń pèlé láti maka wípé mọ́nà ti bìnnà láwàyí afẹ́ lọ sí oko jẹ́dà sẹ́kùn báyìí tó lọ mọ́kà yọkọ́ ti fún yọ̀dá pé gbogbo ìjọba ti lọ́wọ́ lọ náà ni wọ́n lóun ọ̀sọ́ fọ́kọ pé wọ́n ya jẹ́dà àwọn yòókù jẹ́dà wọ́n láti pélé làwọn wá ní inshallah you can go ní láti mọ́kà sẹ́ni kankan orí ilé yẹn lọ bó ṣe kó obìnrin orí nu àwọn obìnrin míì wọ́n máa fẹ́ sílẹ̀ nítorí pé ọkàn ṣe àyídá sí wọn ah ní máa ń pààyàn lẹ́kún ẹ̀yẹ́ lómi tó bọ́ nìkọ́ọ̀bù ẹlòmíì bọ́ jẹ̀lúbáwò ẹlẹ́mí alóhùn ọlọ́mọdásà mọ́ ó jẹ́ àmọ̀ pé ẹ̀sùn òsè kínní ẹ̀sùn òye gbogbo tí ń ṣe yẹn sọ́kọ ní sẹ́fún àbí sẹ́fún ọlọ́run alámúyà alámúbí anáàlá yàrá ọlọ́run rí ọ ní gbogbo ibi tó wá látara bẹ́ẹ̀ ẹ̀dàkùn ká máa ṣe dáadáa nítorí ọlọ́run ọba wa lẹ́yìn náà ká mọ̀gbẹ̀rẹ̀ nǹkan láàyè kọ́ wọlé ọkọ wa àbí pẹ̀lú ìyọ̀ǹda ọkọ wa àti ṣe wá lérí ẹ̀ ẹlẹ́ẹ̀keje òun náà ni pé a gbọ́dọ̀ gbàwẹ̀ súnà àbí ká gbọ́dọ̀ yọ̀ǹda lọ́dọ̀ ọkọ wa àtàsọ́hùn ọ̀fẹ́ sin Allah àbí ànábì wa ní kọ́ gbàṣẹ lọ́dọ̀ ọkọ kó tó sin ọkọ tóbi àbọ́kọ tóbi báwọn ní kọ́ gbàṣẹ kó tó gbàwẹ̀ lọ́wọ́ nígbàṣẹ kó tó jáde lọ nígbàṣẹ wọ́n ní kọ́ gbàṣẹ kó tó sin Allah látara bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí òun náà ọkọ náà yọ ọ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ oúnjẹ tọ́ra sílé ọgbọ̀rọ̀ nàmbẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ lẹ́yìn náà ọgbọ̀rọ̀ máa ṣe kídímà rẹ̀ kídímà ni pé ọmọ fọṣọ rẹ̀ ìdípa rẹ̀ bá ká ọmọ tún lé ṣe ọmọ tún bàtà rẹ̀ ṣe àwọn sísà kan àwọn ti ka súnà débi pé àlèkídímà lẹ́yìn sátúwájìbà ó ní kídímà ó ní kídímà ò sí ọ̀ràn yàn a ní kí ní mọ̀sọ̀rọ̀ yẹn wá òkú òkú ni tí wọ́n pàdé àsìmá ẹ̀yìn bíṣọ̀ àbúkẹ́ tọ́lẹ̀ lè já koríko fún ẹ̀sìn ọkọ̀ yìí táà náà bí pàdé pé mo lọ dínbọ̀ ọlọ́lọ́ lè já koríko fún ẹ̀sìn obìnrin tí ń sàkólé kan lérí oúnjẹ ẹ̀sìn bóò ní sọ́wọ́ ní sàkólé lérí oúnjẹ ọkọ ní mójútó ẹ̀sìn ọkọ rẹ̀ nígbà nẹ́bìnrin táà nẹ́bì ọkọ̀ nẹ́mù rẹ̀ kí ni wọ́n máa ń pè é súnà mẹ́rin lálàkà kọ́ọ̀lùhù wọ̀fíìlùhù kẹrẹ́rẹ́ kẹta wọ́n tẹ kẹrẹ́rẹ́ àtùhù ànẹ́bí ọkọ̀ dẹ́mọ̀ pé kọ̀dá yóò lè wọ́n lè fọ́sọ́ o lóòótọ́ à ń gba àwọn ọkùnrin ní márùn kára washing machine fáwọn ìyàwó wa lè yóò ń fẹ́ kẹtọ́ sáàtì ní sáàtì kó lè bá rọ̀ wọ́n lọ́rùn kó lè bá rọ̀ wọ́n lọ́rùn tọ́ba lágbára washing machine tọ̀ àbí ìwọ́nu ọ̀nà torí pé wọn náà lọ ń pé oúnjẹ pẹ́ kó tó ṣe kí kó tó dílẹ̀ òun náà tí ń ti jẹ náà nínú pọ̀ àṣọ ó tó ní ọkùnrin méjì ọgbọ̀n ṣẹlẹ̀ ìgbẹ́ ìgbà yìí ọyá ọmọ ọmọ wá ṣe kankan mi náà bil ma'ruf ẹni tí kò bá wá sí agbára wọ́sí machine kí wọ́n náà ràn lọ́wọ́ kẹjọ fọ́ tí tọ́wọ́ mọ̀ pé ọkọ̀ ju agbára rẹ̀ lọ mo sì tó burúkú yẹn wọ́n wéjú o mo sì tó burúkú yẹn tọ́lá o kì í ṣẹ̀ṣẹ̀ kí yẹn gbọ́mọ̀lẹ̀ tọ̀ sọ́wọ́ mọ̀ pé wọ́n wá sọ ọ́ di gbẹ̀wùdání ọ́ gbẹ̀wùdání ẹ̀sìn lọ́gbàdání ẹ̀sìn torí àwọn sàábà wọn nígbà míì àwọn kan wá anábì tì pé anábì mo wọn ni ká anábì méjì náà ti ààyè yìí wọ́n láwọn wọ́n padà wá rí pé àṣé ìmbà àwọn ìyàwó rẹ̀ ṣiṣẹ́ lé ayé sàhádà láti sọ́lá tásìkò ló bá wá tó kádà jẹ́wà sọ́lá yẹ́wà jáde yẹ́wà kí ọ̀pá wọn kádà fi méjì náà sí adàfẹ́dà kùmà yà súnà tààlà ṣe yìí kìí sọ̀rọ̀ lásánfà kìí sọ̀rọ̀ gbọ́n nìkan ó èyí sọ̀kò báwọn sí ma sọ pé kí díbẹ̀ sọ̀rọ̀ yẹn báwọn bẹ́ẹ̀ làwọn búrẹ́dà náà ma sọ pé kọ́ rẹ obìnrin káwá gbé lọ síbítù kí sọ̀rọ̀ yẹn fún wọn níbo ló ti wá kéwù tí ìdíwọ̀ kéwù ìgbò fún yàn ló jẹ ọ̀fún lómi ó wá jẹun tán dẹ̀bí yẹ̀dí wá mú ọ mọ̀ pé ara aṣẹ́ náà ló tún sẹ́kùn yìí ó fún yàn sínú ilé oyé ó sí nẹ́ẹ̀sì ẹ̀fọn wọlé ẹ̀fọn jẹ onímàlẹ́ríà ọ mọ̀ pé ara aṣẹ́ ló tún sẹ́kùn yìí nílò tí wọ́n kéwù jẹ́ tó ní onígbéyàwó lọ síbítò ó ní àlè láti lé sọ̀rọ̀ wáyé ìfitálàfà sí olùlọ́mà mo ní ọdá fọ̀rọ̀ àwọn olùlọ́mà wulẹ̀ ọlọ́ni wà á ṣèrò hùn náà lọ́lọ́mà sínú ròdùn tọ́wá sí ẹ̀fínú yìí ẹ̀ mú tẹ̀lá sí ọlọ́ bẹ́ẹ̀ làwọn obìnrin náà ń gbà mí ní kí sọ̀rọ̀ sọ ipa àwọn ìyàwó lè mọ́ka àmọ́ kò sí tó burú kí wọ́n náà kó ọ̀dáwé ẹ̀ síta bọ́ ọgbọ́ kọ̀rẹ́ sí kíni ọgbọ́ bọ́ wọ́n fẹ́ ọyẹ wọ́n tó ń kó sòkòtò wọ́n tó ń àwọn aṣọ ọlọ́tà fi sòkòtò lé wọ́n tó ń kó fọ́lẹ̀ ẹgbẹ́ náà ojúṣe ó sì bẹ́ẹ̀ nulẹ̀ yẹn kó ní o sì máa gbé aṣọ kọ̀mí ní ń fọ̀ yìí wọ́n lé ọyẹ sàlàfì yàtù kan ní wọ́n ní ìlọlẹ̀ gé koríko nígbó wàá ti sàlàfì yàtù kíládé tí wọ́n ìjọ àsùmáà ẹni tí ń tọ́jú ẹṣin ewé ẹṣin wọ́n fi ń jáde náà fi ń rìn jáde àbí ní bí ẹni tí ń fọ mọ́tò lásìkò tí wà yìí náà ni ajá kan bọ́sí lágún mẹ́rin àbọ̀ tẹ́nìkan kan ò lè rí ládùúgbò oṣù sáré fọ mọ́tò àbí inú kọ́mpáàtì wọn fọ mọ́tò fọmọ́ afájáde báyìí ló ní ah ó mọ̀ sí òsì àwọn ẹgbẹ́ òṣìbáyé fọ wọ́n ní ìyá wa àtúmọ̀ náà wọn ń ṣe kíni wọn ń tọ́jú ẹṣin àbọ̀ ẹ dákun tó tọ́lọ́wọ́n bá wa torí gbogbo dáadáa yẹn àwa náà láti jẹ eré rẹ̀ torí èmi ó kà kálẹ̀ fún èmi ó kó ládùúgbò yìí torí tọ́ba ti tẹ̀lé tí mo sọ tọ́lọ̀ ní ká máa ṣe yìí ìgbésí ayé márìdì yóò yí padà tí wọn ọkùnrin náà bá ti tẹ̀lé yóò yí padà níparí ọ̀rọ̀ mi òun náà ni pé kí àwọn tajú obìnrin káwa náà ká máa tún ara ṣe fún àwọn àfa wa ká máa ṣe kíni ká máa tún ara ṣe fún àwọn àfa wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè ní ẹ̀yọ́ màyá mi tí máa ń jáde wọ́n wọ sọ́ọ̀sì tó wọ́n jánu lálọ́nu sọ́ọ̀sì wọ́n jánu lálọ́nu ní kọ́ọ̀bù wọ́n tún lọ ònírún torí pé wọ́n lọ ta jalibaabu ẹ bá lọ jalibaabu mi o torí pé ń lọta ọjọ́ wọ jalibaabu ọ̀run jáde torí pé ń lọta ọ̀dà bẹ́ẹ̀ náà lóòótọ́ àpé ọ̀dà àmọ́kọ́lá adé tọ́jú pé nínú ilé oyé ọkọ̀ rẹ̀ wà rí ọ inú rẹ̀ ọmọ sekiri inú rẹ̀ ọmọ bàjẹ́ nígbà wọn ju obìnrin dáadáa anábì ní wọ́n tẹ̀sọ́rọ̀ àhó ìdá nàzàrà obìnrin tẹ́yìn bá ti ń wò báyìí tí nìyẹn sì ń dùn anábì lóbìnrin dáadáa ni obìnrin mi yọ yáyì ọ̀sọ́bìnrin tó ṣe yáyì ọ̀sọ́bìnrin tó fáyì àwọn míì tí wọ́n yọ ọ̀bùn wọ́n yọ ọ̀bùn nù làwọn ọmọ rò pé wọ́n yáyì làwọn òfin máa wo pé òun fẹ́ ṣe sáníyà pé ọ̀bùn lòun fẹ́ nídìí bẹ́ẹ̀ ẹ̀dì àwọn ọmọra káṣí mọ́ mọ́ wọ aṣọ káṣọ níwájú àwọn ọmọ àwọn aṣọ kan bẹ́ẹ̀ ń dọ̀ ní ọgbọ́dọ̀ wọ́sọ yẹn àfi láàrin wa àti ọkọ àwọn aṣọ mímẹ́tọ́ dé pé èyẹ lè wọ̀ tọ́mọ ó rì àwọn gbogbo àwọn aṣọ yẹn ló ní ipò kọ̀ọ̀kan ọwọ́ sọ́nsìn àárín ọyàn rẹ̀ pé àárín tàn rẹ̀ ọwọ́ láwọn ọmọ rẹ̀ lọ́wọ́ nílé ìwọ ni ọkọ̀ ẹnìkan ló lè wà wájú ẹ̀bùsùn wà ọrùn rẹ̀ béèrí àwọn ọmọ ẹ̀lẹ́ rí láti fi orúkún rẹ̀ wásàlẹ̀ àwọn ọmọ ẹ̀lẹ́ rí gbogbo yòókù ọkọ̀ ẹnìkan ẹlẹ́nu ọ̀rọ̀ àṣọkáṣọ wọlé yọ́gbẹ̀rún àwọn ọmọ ọmọ ìlú èwo ni wọ́n mú tó ápùsí aṣọ tí ò yẹ kọ́ mọ́ rí lédi bẹ́ẹ̀ ká sọ́ra ọ̀ àníká má ta àwọn ọkọ̀ wa lọ́rùn àmọ́ ká má tún máa ya gba ọlọ́run ọba wa lẹ́yìn náà wọ́n ní ká máa dúpẹ́ adébíyàwí wọ́n ní ká máa dúpẹ́ gbogbo tí ọkùnrin bá ṣe ọrọ́jú ni o ọ̀láhì à ń rọ́jú ṣiṣẹ́ ni o à ń ṣe rọ́jú fowó lẹ̀ ẹ máa fi ọpẹ́ dúdú yẹn ẹ máa fi jíńdà wa ẹ̀gbọ́n àmọ́ kéèyàn ní ẹ eh? kí wọ́n wá ṣe ṣe dẹ́gbẹ̀rẹ́ ṣe ọ̀rọ̀ burúkú ni o ti mú ìyàwó náà ni o àníbẹ̀ lóhun bá àwọn obìnrin kan náà wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n bèèrè pé kí ni wọ́n ṣe wọ́n ní yẹ̀kẹ́ fúnra àṣírà wọ́n ní wè dúpẹ́ kò sí tó lè ṣe sí dáadáa níjọ́ tó bá mistake báyìí yóò ní kò sí dáadáa kan lára rẹ̀ bó ṣe wà ní kọ̀ọ̀rọ̀ fún wọn oníbóṣe wà yẹn kò jẹun lásọ kan rí àwọn aṣọ ọjọ́ ìyàwó ń kọ ó nìkan kí ládé tàbá sọ yìí gbàtàn sọ̀rọ̀ nígbà wọn dáṣọ ìwé ìraṣọ àmọ́ ara tíjọ ìyàwó níjọ ọdún àwẹ̀ ọdún léyà ńkọ ẹlẹ́yìn ńkọ ọ̀yà tó sọ mi irú àwọn obìnrin bẹ́ẹ̀ ànábì ni wọ́n wọ̀ ọ̀rọ̀ lásán ni ó sì sọmọdọ ọlọmọsà sọ wa ń bẹ̀ tẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ á máa rà mí fún yín tẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ eré wọ́n mọ̀ sí kí ni kiri ọmọ wú à eléyìí gàrí pọ̀ ní wa o gàrí fọ̀ yọ ọmọ wú ni ìsọmọ ní abúlé dáa fún ọlá ọ̀fẹ́ àwọn abẹ́rẹ́ pé kí ló ń sọ̀rọ̀ ah, ẹ bá mi ra kúlíkúlí lánàá àti wàrà lọ́jà nítorí kiri fún náà nìyẹn ẹ̀ fàántùmọ̀ jẹ́ sáàkùnmọ̀ láwọ̀ ọ̀hẹ́ra ẹni tí wọ́n ra kúlíkúlí àti wàrà fún tó dúpẹ́ ẹ bá wá ra góòlù fún yóò dúpẹ́ àbẹ́ òdúpẹ́ bẹ́ẹ̀ kọ́lé fóbìnrin mi kò ní dúpẹ́ yóò ní sí táwọn ẹgbẹ́ rẹ̀ ń kọ́ ní wọ́fọ́ kí lọ́kọ́ tí ń gbé àwọn ẹgbẹ́ ẹbá tó gbé làbújá náà yóò ní sábújá náà ẹgbẹ́ rẹ̀ gbé kí ní tó fi wọ ọdọ́ tó fẹ́ wọ̀ yẹn ọlọ́mọsíwà lọ́mọ ńlá ní àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ ní New Jersey ọ̀bẹ ní New York ọ̀làdé sí kọ́tọ̀ ọ̀làdé sí maka ọ̀pọ̀ ọ̀làdé sábújá lú àwọn obìnrin yẹn kò sí ìtẹ́ ẹlẹ́sìn fún ọdọ́lẹ́sẹ̀ kí ni tó lè tún wọn lọ́rùn anábì lọ́mọ náà ni wọ́n kọ́lọ́mọsíwà lọ́mọ náà lẹ́yìn náà ọgbọ́dọ̀ máa tó àṣírí ọkọ rẹ̀ ọmọ ya kó bọ̀ àṣírí ọkọ rẹ̀ ìwọ ni o bù àṣírí o gbogbo ilé kọ̀ọ̀kan lọ láṣírí tiẹ̀ ẹ̀ torí tó bá ti tú àṣírí yẹn tẹ́ bá parí ìjà tán kò ní ṣe é dápadà mọ́ alẹ́kọ̀ọ́dù kan lábàlẹ̀ màṣúù ọ̀rọ̀ wọn lọ́dà gẹ́gẹ́ bí wàrà ta fún ni wọ́kífà yẹrù dùn hálìbù lẹ́bẹ̀nà bóòlù ẹni tó fún wàrà ó ṣe dá wàrà padà sínú ọyàn màlúù sọ́rọ̀ wa oníkàwà náà kádà kan wa sisters àwọn kankan bẹ́ẹ̀ táwọn bá pàdé nínú ilé ọkọ tó bá ti ní ṣe pẹ̀lú ṣíríkù àti bídíà kájú wọn mọ̀ pé ìgbàgbọ́ ọ̀sìn kò ṣe èyí tó bá ti ní ṣe pẹ̀lú àṣà tẹ́sìn òṣèkéle tẹ́sìn òtakò ẹja bá wọn ṣe ẹja fún wọn lọ́wọ́ ká mọ̀ pé ara ẹbí làwọn náà àmì tó bá ti takò kọ́ lọ́lá wà kọ́ lọ́rọ̀ sóòrì ó ní ẹmọ́jà bá wọn ṣe ká sì ti ó yé wọn màmá màmá ó bàbá lẹ́gbẹ́já ní fi lè kúnlẹ̀ fáwọn àlejò tó wà lọ fún ẹ̀sùn ìṣẹ́jú oṣù gbàgbẹ́ sẹ́mà pé ó ti fàlàyé ẹ̀hẹ́ àwọn náà padà wá sọ pé ah, ẹ má bínú ẹ̀wọ̀n ìjọ wọn wáwọn sí máa wọ́n sí ṣe nìyẹn o sórí tẹ́ bá ti ní kíní kan dánú ẹbí ẹ má dí wọ́n mọ torí tẹ́ ṣe o ìjọ padà wá dá sí ni pé wọ́n gbẹ̀sẹ̀ lérí ni àwọn ẹlẹ́sẹ̀ tó kún bọ ní ẹ má dáhùn àmọ́kẹ̀ẹ́kan lẹ́sẹ̀ ká má mọ̀ di pàtàkì tó tẹ́ bá sọ gan ọlọ́run lè ṣí ìlàkà ìtìwọ́n náà káwọn náà mọ̀ sí mọ́ gbogbo àwọn obìnrin ọlọ́mọsà tí wọ́n ní iléeṣẹ́ ìfọ́n ọkọ̀ wa kókó ọ̀rọ̀ tí wọ́n náà ní pé wàsọ́ọ̀lẹ̀ hátú kọ́ni tààtù láti láti ọlọ́run láti tẹ̀lé àwọn àṣẹ ọkọ wa tí ọba ti takọ àṣẹ tọlọ́run ọkọ ló nífẹ̀ẹ́ rẹ ló sì ṣe dáadáa sí ọ kọ́dà bí ń bá yíyan jẹ tí ọba ń ṣẹ̀tọ́ tiẹ̀ ọlọ́run padà fi dáadáa tó ń ṣe rọ ẹ̀mí ẹ̀ tó padà wọ́n máa ṣe dáadáa wàlìjẹsà wọlé ìsán ilẹ̀ ìsán tó bá ti di dáadáa síwájú ọlọ́run ó fún dáadáa atọkùnrin atọbìnrin wa kọlọmọsà síwá lólórí rẹ àwa àtọkọ àtìyàwó kọlọmọsà síwá ní ọ̀rẹ́ ara wa ọlọ́mọba aláà kó tún lè mùsùlùmí ṣe ọlọ́mọba aláà kó síwá lẹ́lẹ́sìn ọlọ́run àtàkídà wa ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم